ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبالد الله سبحانه وتعالى àsìkò tí ò sí irú rẹ̀ ní ayé ó ti àsìkò wo dẹ̀ ni àsìkò tí ọba adẹ́dà láì ṣe wípé ọlọ́pàá ń sọ ẹnìkan tán tàbí sọ́jà ń gáìdì ẹ̀ tàbí òun gan kọ̀ mọ̀ bó ṣe rí fúnra rẹ̀ yóò máa ṣọ́ kí àárín òun àti ọba tó dáhùn kó má bàjẹ́ kò sásìkò kan láyé torí bí rẹ̀ kódà nínú hajj kò rí bẹ́ẹ̀ kí sọ bẹ́ẹ̀ ara àwọn èèyàn tí wọ́n lọ sí hajj tẹ́lẹ̀ ń jalè nínú hajj kì í ṣe pé wọ́n ní wọ́n ẹni tí mo tẹ̀lé ìgbà tí ó jáyàn tí ó jánu lọ́yàn lèmi gbà kì í sàlàní màmá ní wà tọ́ọ̀bà lọ hajj lọ pẹ̀lú àbúrò rẹ̀ ọmọ òun jù bí lọ so mo mọ̀ pé màmá dọ́gbọ́n sí kí ni wọ́n fà wọ́n lé mi lọ́wọ́ nù péyàn fínjú láyé ètú ìbárò gbọ́n mi pàdé rí tẹ́ ń bá ń jẹ nǹkan nìsín tí gbogbo yín ń jẹ tẹ́ ẹ̀ ní problem pẹ̀lú rẹ̀ tọ́ba ti sọ pé ẹ wò dín ẹ tẹ̀ máa rí dín bẹ̀ kò jẹ́ ní sọ débi pé wọ́n sọ pé ọ̀rá tó irin torí wípé ó ń wò wípé tóun bá ní kóun ọ̀ra ẹsẹ̀ òun yóò ṣe kí ni yóò kó dọ̀tí látara bẹ́ẹ̀ àwọn sáyìn táwọn àmọ́ rí lára yí pé ara kòrò wa kan kò sí lára tiẹ̀ kí ni mo ṣe mo ní gbogbo owó tí máa ń bẹ lọ́wọ́ bá ń kó kémi sápò torí mi máa bí oníkòbúrò o amúnidẹ́sẹ̀ ọdún rivers padà amúnidẹ́sẹ̀ táwọn àpékọ́ máa ra ọ̀sá gbowó lọ wọn ẹnìkan dẹ̀ ń tẹ̀lé wa lẹ́yìn àfẹ̀jùkò tán òkú ẹlẹ́ẹ̀kejì kí ni símbò pé ká jùkò ṣe bí ká tẹ ìfẹ́ inú wa mọ́lẹ̀ torí tọba adẹ́dà tíyàn bá gbọ́ yìí àfẹ̀jùkò tán àwa ń bọ̀ ọ wá mú nǹkan kan. kan ti gàlúrà jọ ọ̀nà wọ́n bá dìdá sí ẹ̀gbọ́n lára ah kí lélẹ̀ wọn náà lọ sáwájú pájú pé jẹ́ kó ń bọ ọ̀fọ̀ ó bomi wá èkejì rẹ̀ dẹ̀ yín ó dẹ̀ ń ó dẹ̀ ń já báàgì ìgbà lọ́wọ́ ẹ̀gbọ́n ó dẹ̀ pòórá ẹ̀gbọ́n ní wọ́n ti gbé báàgì mi lọ mo ní à síndíkètì ni wọ́n àfẹ́dákọ̀ lójú wọn ti wá wọ́n ní síndíkètì ni wọ́n àwọn wá jalè ń bí bẹ́ẹ̀ náà lára àwọn ọmọ wa ń bí wọn ò lè ṣe nǹkan kan lọ́hùn wọ́n lọ sí sìmẹ́ǹtì. níbi ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ tọba adẹ́dà ni ká síra ká fúnra wa lọ́wọ́ pé ẹnikẹ́ni tí ó bá lọ sí sí ọ̀wọ̀ yẹn láàyè ọ̀wọ̀ yẹn lásìkò ọ̀wọ̀ yẹn òun ó fọ̀wọ̀wọ́ ọ̀wọ̀ tóun ó fi wọ́ ni wípé òun ó fi sílé ọ̀wọ̀ àbí kí ni túmọ̀ ọ̀rọ̀ bá dé man hajja walam yarfuth walam yafsuq kharaja min zunubihi kayawma kayawmi waladatu ummuhu wa fi riwaya laysa lahu jazaa illa aljanna. ẹni tí wọ́n ṣe hajj tí ó sì ṣe kúṣe bẹ́ẹ̀ tí ó sì bàjẹ́ yóò jáde nínú gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn bí ìgbà tí wọ́n ṣe bí ni ọba adẹ́dà tún wá látàpọ̀ pé hajj tá a ṣe báyìí kò lẹ́sàn kankan tọ́ba adẹ́dà lè fi sàn yàn àfi kí ni àfàjẹ́ náà síbẹ̀síbẹ̀ ara àwọn èèyàn ti ń ṣe báyìí ọ̀nà tuntun ni wọ́n lọ wọ́n pẹ́ra wọn ni àwọn tí wọ́n lọ jalè àlẹ́ àwọn tí wọ́n tẹ̀lé sí ṣìnà àtàwọn oríṣiríṣi báwọn. nínú oṣù Ramadan pàǹgbé wèrè tó ti játa ní bí ìbàjẹ́ òun gan mọ̀ sọ ramadan bẹ́ńtà á n tí bá ṣe túmọ̀ á ramadan bẹ́ńtà kódà ó ọmọ gáréjì torí rẹ̀ ni a máa fi ń sọ pé kí wọ́n kí kéèyàn kí ọmọ dáadáa láti pilẹ̀ torí pé yóò wúlò fúnjọ́ iwájú pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn kó há Quran kó ṣe lè ẹ ṣàlàyé lè fún ẹ ṣàlàyé lè fún ẹ ṣàlàyé lè fún àwa nu mọ́tò. ọmọ ta haram lélẹ̀ wọ́n wá ṣe nǹkan fún ó ní tóun bá ṣe ní òun bá bọ́ra lẹ̀ ó kóun ó tó díìl pẹ̀lú ẹni tí òun ní ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ bàtí ọ̀wá ti paríparí rẹ̀ ọwá bẹ̀rẹ̀ sí fáyà Quran ó rò pé wọ́n ṣe jí bàbá Ádámà ni nínú sàárè pé kí bàbá wa ka Quran bóun rẹ̀ ṣe mú ohun wọn àwọn aláìmọ̀ kan sọ pé ah oríṣiríṣi àwọn ọmọ tí wọ́n lọ sí mọ́ríkà tí mo orí ẹ̀ ni ò pé òòró dáadáa ni àwọn wo ni wọ́n mú lọ lékéwù àwọn ọmọ àta àwọn ọmọ tí wọ́n ti àgàfẹ́ nínú ilé wọn tí wọn ò rí tọ́mọ́ àwọn ju níbo ni wọ́n ní kí wọ́n lọ wọ́n ní wọ́n lọ kàwé kẹ́lẹ́jì dókítọ̀ kẹ́lẹ́jì kíni kẹ́lẹ́jì ìnjíníà ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti ya ọwọ́ tí wọ́n ti ya ẹsẹ̀ tí wọ́n ti ya gbogbo ara ọ̀dọ̀ adama wọn ó tè rahimu ọlọ́run tẹ́wàá sí i tàbí kí wọ́n ti sọ́dọ̀ kàmáàdín ìdàgé ẹ̀ eh, abúnáfẹ́lá al'adabi mo ní tí ìbá ṣiṣẹ́ tí ọlọ́run fún wọn ṣe lára àwọn eléyìí <laughs> ọlọ́run lọ́wọ́ bá mọbi tí wọ́n yá pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lórí lórí pé ràlẹ̀ràlẹ̀ yìí kún bẹ́ẹ̀ torí pé kí ni àròjúrù ilẹ̀ asli yẹkùn bí adìnà sábà kí nǹkan tètè padà sípìlẹ̀ rẹ̀ ọmọ ń yá. brother afad wọ́n rè kò tí rírè tí wọ́n rè ilé ológun ló ti jáde à ń ṣe ń fà lọ́wọ́ fà lẹ́sẹ̀ ó fi ń gbọ́tẹ̀ òhìdíyé ó fi ń ṣe kínní ó fi ń ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé masha allah tó bá rí akéèké lọ́ta kí ló rò kó ṣe ó ti bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀ kó tó sọ pé ah àwùjọ bíi láì ní ṣètò ọlọ́jì kí ló fà torí tí ń ti ń lára tẹ́lẹ̀ ni ni àwọn ọmọ tí wọ́n bá rìn nílé tó jẹ́ wípé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọ́n ṣe a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq wọn ò mọ yìí wọn ò yìí. wọn ò yìí. Ramadan àsìkò ni ebi pé Ibn Jawzi rahimahullah rahmatawasa wọ́n láwọn tí wọ́n ń bẹnu sàárè gan-an wọ́n ń jẹ̀ràn wípé ah bá kọ́lọ́ǹgọ́ dáhùn padà káwọn forí kóre inú Ramadan ọ̀sọ́lọ́pàá òṣìṣọ́jà ọ̀sẹ́nìkan ti ń sọ̀ra rẹ̀ olúkálukú ní ń sọ̀ra rẹ̀ kí ló fà ti ju ọba tó dáa olúkálukú ń ṣe ó ń tijú ọba tó dà gbàtí ọ̀kan náà àwọn sàbẹ̀ lọ sọ́dọ̀ jíṣẹ́ lọ sọ́lá àlọ́ sọ́lá wọn ni ya Rasulullah sọ́lá àlọ́ sọ́lá fún mi ní márùn tọ́ mi sọ́nà kí ló jíṣẹ́ lọ sọ́lá sọ́lá ó ní máa tijú ọlọ́run ọba bí ẹni tó wà ní ẹ̀gbẹ́ abiyì tí ò fẹ́ tẹ́ lọ́wọ́ rẹ̀ mọ̀pọ́ bá dẹ́dà ó ń wù ọ́. orí ọ ọmọ tó ń sọ ntọ tó ń ṣe ọmọ tó ń ro tó ń bá ti ń wò ń ṣe yìí ẹ̀wọ́ ọmọ àbọ̀ wípé kí n má ṣe tí ọ̀fẹ́ ìní ń bí wípé àmọ́dá wọn ń tà olóńbí wípé èèyàn ò kàn ní bọ́ sínú kọ́mọ wá jáde kọ́mọ yẹn hò kọ́mọ wò yí pé ah, àwẹ̀ ń bẹ́ ń ta kọ́mọ ọmọ yí pé kí ni òun tàn ara òun ni kò sẹ́ni tó ń tàn ó mójútóra rẹ̀. oṣù lánàá olúkálukú mójútó ra rẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ti sọ pé ìsáyọ̀ mi náà lọ́hàkọ́lẹ̀ háyà wọ́n sọ fáwọn sàbẹ̀

nígbà tó bìnrin kan lọ bá yí pé nǹkan oṣù mi dúró ìmọ̀ tù kí la rò yí pé ó fi ṣèbéèrè ó fi sọ fójìṣẹ́ náà sàrà sílá ń bá wọn yóò kí mu yóò gbà ó fẹ́ ṣèbádà ó fẹ́ súnmọ́ lọ kí ni kóhùn ó ti ṣe òjíṣẹ́ náà sàrà sílá ní nǹkan oṣù tó jẹ́ òtòdodo ń tá a mà ní ọmọ ń dúdú tí dúdú wọn bá ti sí ń bẹ̀ mà ó ní kí èso òun ni àsìkò tí máa ṣe ọ́ dà tí ọba ti ṣe ọ́ tó bá ti ń kọjá rẹ̀ àwọ̀ ọ̀dánù kìí ṣe nǹkan oṣù mọ́ ṣùgbọ́n ó lè má ro ẹ̀ lọ́rùn láti ṣe bádà pẹ̀lú kí n kò ṣe táwọ̀ ọ̀dá bá ti bẹ̀rẹ̀ báwọn àsìkò tó yẹ kó o ṣe tó ti kọjá rẹ̀ mú sùúrù táìlà bá ti tó mú sùúrù tó bá di gbẹ̀yìn àsìkò àìlà tásù àsìrì ti fẹ́ yọ kọ́ wẹ̀ kọ́ wá mú àìlà tàlásìrì gbọ́ a jẹ́ pé o mú àìlà wá ní ìparí àsìkò rẹ̀ o mú àsìrì wá ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ọ̀pá méjèèjì jámọ̀ sọ̀làwàtì magrib náà tó bá ti tó mú tásìkò rẹ̀ bá ti fẹ́ ti kí kó wẹ̀ tó bá wẹ̀ tán mú mọ́gírìbù wá sọmọ yìí pé òpin àsìkò mọ́gírìbù ó ti máa lọ pupapupa wọn ó ti fẹ́ máa kúrò ní pópó yóò di pé à ń tí ń bọ́ sí àsìkò àkọ́kọ́ títí gba irun èṣà ó ní mú mọ́gírìbù wá tó bá ti mú mọ́gírìbù wá ó ṣáà ìrẹ́ náà wá eyín ò ní ọ́ dẹ̀ ọ́ lọ́rùn jù sọ̀hánà la àwọn sọ pé yẹsìrù wà látọ àṣìrù ẹ mú nǹkan rọ̀ fún àwọn èèyàn ẹ má mú lé tọrẹsìn tí ọba adẹ́dà fi ràn ìdẹ̀kùn ló mú wá tọ́n bá ń pèpè má mú níbi tó le ibi tó léwu tí agbára tìẹ bá ka ó lè mú lò ṣùgbọ́n àwọn tó ń pè fi dẹ̀ wọ́n lọ́rùn kó lè bá a rọrùn fún wọn ló fi ó gbàwẹ̀ níjọ́ àkọ́kọ́ kò sínú ó ṣe ń jọ́ kejì kò sínú ẹ̀kẹta náà ó ń bá a lọ ó ń bá a lọ ó ń bá a lọ báwọn wọ́n ní ìwọ ń ṣe léyìí ó dẹ̀ ní káwọn àmọ́ ṣe ó ní bẹ́ẹ̀ ni tí ọmọ tó ṣe fún wa ó ní ọba mi ń bọ́ èmi lójú oorun tí ó ń bọ́ yìí ó ń pè mí ní ṣé èmi yóò rí bákan náà ọ̀tọ̀ lórí lèmi ọba adẹ́dà ṣe mí ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tí kó fi jẹ́ pé gbogbo ohun tí ẹ̀ ń go through èmi náà ń go through rẹ̀ láti mú kí ni òfin wá tí ó ṣòòbù rẹ̀ tí ó fi jẹ́ pé kí ni ẹ mà bẹ́ẹ̀ ṣe lulẹ̀ ayé tọ̀hún òfin ní bàjẹ́. ọba mi ń fèmí lóúnjẹ tó ń fẹ̀ òun lè ṣe bẹ́ẹ̀ sáà torí tí ò bá gbé wà wá sí lẹ́vù wa kí ni ó ṣẹlẹ̀ ìnira wà. lọ́ba adẹ́dà ti sọ pé òun mọ̀ pé taqtaluna anfusakum òun mọ̀ pé ó ní lára kí lọ́ba adẹ́dà wá sọ ó ní tẹ́ ẹ bá tóun bá ti wọ̀ ẹ jẹ́ ẹ mú hátà tí kaitul abiyel àti kaitul aswadu bá ti jáde minel fajr kẹwàá bẹ̀rẹ̀ àwẹ̀ láti gbàyàn wà á ti mọ̀ síyàm ilal layl kẹwàá pé àwẹ̀ yín wo ìgbà tí oòrùn bá wọ̀ láti fi dẹ̀yìn lọ́rùn. ara tá a ní kẹ́ ẹ kóró fáwọn obìnrin yín kọ́ rọrùn bí ò ṣe rọrùn fọkùnrin kò rọrùn fún obìnrin náà kí lọ́ba arẹ́dà sọ ó ní tẹ́ ẹ bá ti wá sínú tán fal'ana bashiruhunna wabtaghu ma kataba Allahu lakum ẹ wá ẹ wá lè súnmọ́ wọn báyìí torí pé kí ni kí ni tó jẹ́ ògóńgó súnsún gan tẹ́lẹ̀ òní wípé kí èso dáadáa ó lè bá jáde ńbẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni náà tọ́ba ti jẹ́ pé késo dáadáa ó jáde ńbẹ ni tó ti súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àwẹ̀ àti gbogbo ohun tó rọ̀ mọ́ sọ̀mọ́ pé òun ti ń di àtúnbí ìmọ̀ súnmọ́ ìyàwó nínú agbègbè yìí ó máa ń ṣe sábà wípé èso tí ó jáde ńbẹ kó jẹ́ kí ni kó jẹ́ èso dáadáa làwọn ti sọ yìí pé n tó pàtàkì fún ẹ̀dá tó bá ti ní òun fẹ́ ṣe márèèjì o mo fẹ́ ṣe márèèjì ọkọ lòun fẹ́ fẹ́yàwó ìyàwó náà lòun fẹ́ sọkọ tí a máa tó pàtàkì lákòókò tó gbọ́dọ̀ yanjú kí wọ́n tún àárín àwọn àtọ́ba adẹ́dá ṣe kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kí wọ́n gbómi lákaná tí a máa ti ṣe wọ́n ra wọ̀n tẹ́lẹ̀ kí wọ́n máa pè é ìpín tàwọn nínú ayé ọba adẹ́dà ó fẹ́ wọ́n fẹ́ gba tí àti wọ́n bẹ̀ nìsín bọ́n bá ṣe ṣe bẹ́ẹ̀ ni ó ṣe rí torí pé kíni ẹ̀rọ̀kọ̀ desert blood shall tell. tígi bá rí kọ̀dọ̀rọ̀. bòjì rẹ bóò ni ó ṣe rí ṣé òru ní ọ̀jẹ̀ abàdá igi tó wọ bòjì rẹ táwọn tí ń jẹ bòjì kí ni shadow shadow rẹ̀ ò lè straight. àwọn ọmọ wa ṣáàdò wa ni wọn tọ́ bá yẹjú kó tún àárín ìwọ àti ọba adẹ́dà ṣe àti rí dùnnú látara tí ń bá ń jáde láàárẹ̀ ààrẹ yóò nira o lórí jẹ́ pé nǹkan àkọ́kọ́ iman kò fi kó jẹ́ kí tawhid wọn péye ọba adédàlá àsáàdì òun là á sábà ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á máa ń lé kò lè wá rí lè ṣe àfi tó máa ń ṣe kí tí ń bá ń wá ìmọ̀ kí lọ́ba adédàlá kọ́kọ́ ti síwájú ó ní wàhálàmù annahu la ilaha illallah wastaghfir li dhanbik wá ìmọ̀ bí ọba adẹ́dẹ́ ò ṣe ní jẹ ọ́ ní gbangba ajọ́ gbèǹdé àlìkìyàmà tó ọba ti yanjú èyùn ọba adẹ́dẹ́ ó fi ayé sèǹdì sí fún ọ. kò sí ní tó tó sìn o àfọba adẹ́dá nìkan ọ wá ìmọ̀yìn ọ wà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar fún ibi tó ọba kù sí tawhid síwẹ̀ tawhidan. tawhid ìdẹ̀ olójú méjì ni owó sílẹ̀ ni tá a bá rí ojú kan kí ni ó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ rojú kejì ló fi jẹ́ tawhidullah bil ibada wa tawhidun nabiyina sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam bil a mú ọba adẹ́dà ní ọba kan ṣoṣo tá a máa sìn ntọ́ba láàlẹ̀ lófin látẹ̀lé ta láwàá fi jọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣe nǹkan kan láti fi súnmọ́ bá a dẹ́dà tí èsì pọ́ bá a dẹ́dà lọ́pàá láṣẹ bẹ́ẹ̀ ó wá fi jọ òjíṣẹ́ ńlá sallam á dànù láyà. kí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n ní ká tó súnmọ́ yàwó kí ni wọ́n ní káṣí kábẹ́lọ́n aláhùnmá jẹ̀nìbìnà ṣètọ́nà wọ̀jẹ̀nìb ṣètọ́nà má rọ̀bọ̀tọ́nà wọ́n bá dẹ́dà yàwá yà ṣètánì ní tàfẹ́sì wá yà ń tọ́ ọ bá fún wa látara àjọṣepọ̀ yà yà ṣètánì kí ló jíṣẹ́ lásán àṣálà ń sọ ó ní èèyàn ò ní bíbìkúbì torí pé kí ni èbùbù wa àti yàn án níbi tó yẹn jù. láti pe àkíyèsí wa sí ọba adẹ́dà fi ń yé wa wípé kìí ṣe kóbìnrin ó dogbó kìí ṣe ní máa jẹ́ kí ọmọ rọmọ bí rárá odindi anabi ọba adẹ́dà kí ló sọ fún un ó ní kadibala tumina kíbẹ̀rẹ̀ ìtìyà bóò ni mo ṣe fẹ́ yàwó mi ṣe fẹ́ lóyún mo ti dogbó bí mo ṣe dogbó yìí ìyàwó mi ló ti rí bó ṣe rí gbogbo orí mi ló ti funfun kí ló bá sọ ó ní wà lẹ́yìn ààyè nù ó ní tó rọrùn ní fíìmù ọba dẹ́ra pé èmi èmi mo ṣòfin kí ló bá sọ sọ ó ní wà aslahna lahu zawja abátúnyàwó rẹ̀ ṣe kìí ṣe títúnṣe tí wípé ara yí padà sí dáadáa ná ìwà tóbìnrin máa wù torí tó bá ti di pọ́ńpẹ́ńlé rẹ̀ ẹ̀rí fìgìdì ọ̀ máa wọ̀ gbogbo ohun tí ọ̀ máa fa ẹ̀ ní ilé ìgbé papọ̀ ni ọ̀ sábà máa ṣẹlẹ̀. ṣùgbọ́n ni ọba ẹlẹ́dàá ó ni wọn ní sùúrù yóò fóun náà sùúrù ẹ lè máa bá agbára yín gbé tí ó fi rọrùn. tó fi sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa ó ní kí ọkọ máa ṣàdúrà fún ìyàwó rẹ̀ kó má bàa ṣiṣẹ́ pàtàkì kíyàwó náà máa ṣàdúrà fọ́kọ kí jí ayé ọmọ gbé lọ ní tó pàtàkì ni káwọn méjèèjì máa wá panu pọ̀ ṣàdúrà fún èso tí ó bá jáde lára wọn tí ó bá ti jáde kí ń bẹ lọ́hùn rẹ̀ tó bá jáde tán kí ń máa bẹ lọ́hùn fún. Umar bin Khattab radiyallahu anhu ó ní mọ̀ máa ń jẹra mi ń pa láti sún mọ́yàwó mi raja'an min Allah. mẹ́sìmẹ́tẹ́ ìwà ìdòwò mo máa ń jẹra mi pa láti súnmọ́ ìyàwó mi torí mo nírètí wípé látara rẹ̀ èso ọ̀jáde tí ó máa gbé ògo fún ọba adẹ́dà. Ibn Mas'ud radiyallahu anhu tó bá jí lóòótọ́ tí ń bá yàn tahajjud yóò wọ àwọn ọmọ rẹ̀ báyìí. ntí mi dáhùn mọ́jú tí n fi sùn tí mo fi ń pe ọlọ́run ọba lásìkò yìí lè ájẹ́líkà láwọn náà sọ ma torí tiẹ̀ ni o kọ́ ọmọ bá dìdàkudà o kọ́ bá dìdàkudà torí pé kíni ó di ń ọlọ́run ọba méjì Musa sọlọlọ ala náà ya ní kí kárakára nílé kan tí kọ́ bá wò kìí ṣe pé torí báwọn ọmọ tí wọ́n nílé yẹn wọ́n jọ mọ òrukàn bó ṣe pàtàkì tó ká bá mọ òrukàn mójútó nǹkan rẹ̀ kí ló bá dẹ́ra sọ ó ní wọ́kánà abúhùmá sọ̀lẹ́hà torí báwọn òbí wọn jẹ́ ní ire ni ẹni ire ni ìṣe ìjẹ́ni ire ní ìjẹ́ kéyìn ẹ̀yìn èèyàn bàjẹ́ torí alẹ́ àkíbá lè taqwa alẹ́ àkíbá lil muttaqin. Ah, ah gbogbo àkàrò rẹ̀ lọ́lọ́run bá ń fi yé wa yìí ìgbà tí bàbá àgbàgbọ́ sallallahu ala nabina alayhi Ibrahim tó fi ń pèpè mélèé lẹ́nu nígbà náà lọ bọ̀ tó dúró déédéé pẹ̀lú tawhid ó dẹ̀ sí torí tọ́lọ́run ọba àkójọpọ̀ wo ló ní ìpè lórí rẹ̀ láyé lẹ́yìn bíi hajj àfijọ́ gbẹ̀ndẹ̀ alkiyamu báwọn ọ̀tá ti máa ń wò wípé ẹja tiẹ̀ lè wo irọ́ tí wọ́n ń pa ń bẹ̀ àwọn náà bá dùn òpùrọ́ ṣerọ́ ni wọ́n là ń pa ńgbà wọn bá lọ kí ni ó ṣẹlẹ̀ àwọn náà bá di mùsùlùmí. a rí nínú àwọn èèyàn wọ́n pretend pé journalist ni wọ́n làwọn wọ́n lọ sí harap àsìkò òun ò tó. wọ́n wá rí báwọn èèyàn ṣe jókòó kalẹ̀ òun gan fún ara rẹ̀ ní fẹnu ara rẹ̀ sọ wọn á ní ah, ah. àwọn èèyàn ṣe jókòó kalẹ̀ báyìí tí wọn ò létò tí wọn ò ṣe nǹkan kan wọ́n sá jókòó kalẹ̀ gbogbo wọn jágajàga báyìí gba wọ́n ṣe kọ́ ọ́ mà tí màmú ni istaqimu sawwu sufufakum gbogbo wọn wá tò wọn wá tò lọ rẹpẹtẹ ọwọ́ àárí ètò tí ò ríru rẹ̀ rí ètò yẹn mú káká débi pé kò sí gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ ju ashhadu an la wa anna muhammad rasulullah òun náà gba islam òun náà jọyìn àwọn aláìlétò torí pé kí ni ó Okodoro yẹn ni wọ́n fẹ́ ká máa fi rinlẹ̀ ń gbogbo ìgbà pẹ̀lẹ́sìn wa torí wípé kíni ó ní àwọn tí wọ́n ń ṣàrẹ̀ ni wọ́n fi mọ̀ wípé àá nǹkan la gbé dání ẹja fún alákòjúwe. jàìlí làwọn méjèèjì. ẹ̀gbọ́n wọn máa sọ pé wọ́n gbé nǹkan síra wọn lẹ́nu èyí obìnrin wá ń fi ń ta ọkọ ọwá ọwá ń ṣe báyìí bíbínú ṣe gbé ọkọ nù kó ṣe ó kú gbájú fún ní gbangba bẹ́ẹ̀ agbóbádà ẹjẹ́ wa ṣe mùkọ́ránà rẹ̀ pẹ̀lú instances mẹ́ta kan wọ́n ní wọ́n pé kọ́ níwájú kábàdì arákùnrin yẹn ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ọ wá rí tí nǹkan kan ń lọ lọ́ọ̀kan ọ wá síjú síbẹ̀ báyìí ìyàwó ń wò wípé bóyá ń wo obìnrin olóbìnrin ní gbangba àfi táwọn ọba fọ létí níbi tó wú dé lára rẹ̀ kìí ṣe kìí ṣe ẹ̀ńtọ́ wá síwájú kàábà sí ordinary muslim ni kìí ṣe yun nìkan ó bojú o táwọn ó fọkọ rẹ̀ nígbàjú kí lọ́mọkùnrin yẹn sọ ó ní màlẹ́yì jẹ́sàkìlá xẹ́ O sí wàhálà kọ́lọ̀ ń bọ̀ sán lẹ́sàn rẹ̀ ó dẹ̀ fọwọ́ kọ́ lọ́rùn ọ̀lẹ́ ń wọ́ lọ bọ́ọ̀ bá tiẹ̀ sí wáàsí kíkan fún sọmọ pé tọ́ ọba ló ṣe ń gbangba ń bẹ̀rùn aburú tí ó kọ́ yọ pọ̀ jù nínú àwọn tí wọ́n ń sẹ̀ ń tẹ̀sẹ̀ máa ń ka tíra tí wọ́n rò pé àwọn náà ti dàáfà ọ̀kan nínú àwọn afáǹṣe program lórí tẹlifíṣàn wọ́n bá pè é ọmọ kéwú ọmọ usul ọmọ kíní kí lọ́sọ fún ẹni jazakallah khair ah, tọ́mọ máa ń fa wàhálà ọ̀fẹ́ sílẹ̀kùn fún kínú fìtínà sheikh abubakar gumi mahmud gumi rahimahullah rahmatawasa ó ń sọ̀rọ̀ lórí tawhid lágbo gbangba nífa

a fẹ́ yẹpẹrẹ rẹ̀ wípé kó fi mọ̀ wípé n tó ń sọ òun sì sọ àbí bẹ́ẹ̀ kọ́ kí ni bàbá sọ ó ní òun ti di kèfèrí ó ní bẹ́ẹ̀ ni ó ní ashadu alla ilaha wa anna muhammadan rasulullah mo ti wọlé padà ọ̀ya ẹja máa bá kéwú lọ. torí pé unnecessary distraction lélẹ̀ ìfẹ́ mú wà wọn àjẹ ntí ọ̀dà alẹ́ yọ pọ̀ agbára rẹ̀ ò ní ká ọmọ bá tiẹ̀ lọ ni tí ó bá wáyé tó bá mature débẹ̀ yóò mọ aburú tó ń ṣe wípé òun kọjá àlà àyíní ṣèṣúrò wọn ó gbé tiẹ̀ síwájú ọmọ bá ariwo ọjà ní gbogbo eléyìí. ó serious pẹ̀lú sẹ́tí ń bẹ wájú rẹ̀. ọkọ láya ó mú wa o ká fún before Ramadan o ṣé bẹ́ẹ̀ ni but wọ́n ní eléyìí ètò inú ilé tá a máa ṣe o kó fi jẹ́ pé ètò ń bọ̀ tó súnmọ́ Ramadan gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́ẹ̀fì àwọn ni òkè àmú méjèèjì papọ̀. má jẹ́ kí wàhálà inú ilé ó débi wípé góòlù tí wọ́n fi ní kásìgbéyàwó gan ọ̀rọ̀ àgbàgbé rẹ̀ kí ni góòlù yẹn ò wípé ká mọ ìpín tiwa nínú ayé sórí bọ́ba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ sallallahu alaihi wasallam tí gbogbo táyé bá tiẹ̀ dàrú kípin tiwa má dàrú ń bẹ̀ kí ni òní fi dàrú awwal shay ká fi tawhid lọ́lẹ̀ nulẹ̀ àti iman òpó rẹ̀ ntí ìbí wo ntí jí ó dúró dáadáa iman billah wa rasul. والمال والكتب والقدر والبعث بعد الموت gbogbo ilé áàjì orin rẹ̀ nínú ilé ó fi jẹ́ pé àwọn sálàf àwọn sàbí òjìṣẹ́ lásìlá àṣàlà ọmọ tí ń mú yàn gan wọ́n máa dìlé ọ̀yàn rẹ̀ nínú Ramadan kó náà ó rí fílìn pé Ramadan wà ń tà. wà ní sọ ibùkárì wọ́n máa ra dẹ̀ bá yẹ pé bí aago méje ní wọ́n mú yàn tẹ́lẹ̀ wọ́n dìde wọ́n bá dìlẹ̀ tó bá ti di pé ó ń ṣe ọfẹ́ máa ṣe bí ẹ̀ ń sunkún wọ́n wá nǹkan bíi tọ́ì tí wọ́n máa jù sí níwájú tí wọ́n máa ṣàgálà rẹ̀ tí ó fi jẹ́ pé òun náà ní fílìn tí ń bẹ́ ń tà. agbọ́dọ̀ fi lọ́lẹ̀ ìbáàdà agbọ́dọ̀ fi nínú ilé kí ló gbòǹgbò bá dáa lẹ́yìn ìgbà tí tafid bá ti dúró tán ó ní kí ni asọ́láàt òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ni máa ṣe pẹ̀lú àwọn àwọn ọmọ yóò gbé wọn séjì ká máa fi kírun tó bá fẹ́ lọ rùkú yóò gbé wọn lẹ̀ tó bá tún dìde yóò tún gbé wọn. wọ́n sọ pé láti kékeré ni mùsùlùmí tí kọ́ máa rẹ̀ lẹ́sìn á jẹ́ kó máa ṣá wa ìṣesí wa láti kékeré báwọn ìbáàdà. àwọn ìṣẹ̀lẹ̀ kó mà kó mà bá a ṣe jẹ́ kó pé àṣàyàn la wa bí gbogbo ẹ bá dàrú wa gbọ́dọ̀ jẹ́ kí tiwọ́ dàrú mbẹ a gbọ́dọ̀ ja àwọn yòókù alẹ́ àwọn àsìkò eléyìí kì í ṣe yun nìkan tá a bá jí lóru gan kí wọ́n máa mà àmọ́ jí lóru láti bọ́ba adẹ́dà múlẹ̀ kí ọ̀sán wa má bàa dojúrú àìsí gbogbo òrùn sùn àmọ́ wásìkò kan lóru láti tún ọmọlúwàbí wa ṣe torí sharaful mu'min qiyamul layl iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ó ní kọ́mọ̀sí gbogbo òru kọ́mọ̀sí sùn bó ṣe lè wù kó kéré tó màrákà kan mẹ́ta márùn méje mẹ́sàn-án wọ́n ní kọ́mọ̀ kọjá mọ́kànlá o lè ṣe kó tó sùn tó bá jí lóru o lè ṣe ṣùgbọ́n ètò dáa jù o ní kíni nígbà tí ìdákẹta àgbẹ̀yìn òru bá ṣẹlẹ̀ ọmọ gbọ́dọ̀ mọ́lé ajẹ́kọ́gbọ́ yé kì í ṣe ìyẹn nìkan constitution wa constitution ẹ̀dá tó jẹ́ àmọ́nà lé wa lórí àmọ́jó gbọ́ yé àmọ́ kánú lé láti lé aburú jìnnà láti fare fún wa nínú ilé kí ni yẹn alukur'an kẹrì baba adé dàbí sọ pé khayrukum man ta'allama alukur'an wa 'allama ẹn tó dáa jù nínú yín lẹ́ntì ń kọ́ lóṣè ka kur'an tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn. kí ni máa mú rọ èdè téèyàn fi gbọ́ kur'an yìí alalakal secondary school level lárúbáwá kọ́mọ ó ní torí pé kíni kíni dé àfisọ pé secondary school level èdè lárúbá èdè Quran ọba adẹ́dà ṣe ní èdè tó simple torí àti jẹ́ n tó difficult kéèyàn ṣe ní simple kéèyàn ṣe n tó rọrùn àfọba adẹ́dà náà ló lè jẹ́ ọrọ̀ o tún mú challenge wa. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر àṣẹ kùránù ní rọrùn ní àmàtí tá a bá kà á gbọ́yé kì í ṣe lárúbáwá tó le gangan simple tí lárúbáwá bá sọ báyìí tó túmọ̀ sí ni tó bá sọ báyìí tó túmọ̀ sí ni níta lè fi tú ni bó ṣe jẹ́ ni tó ló fi jẹ́ pé gbogbo ògbà ló bá mu kò sígbà náà. ó pàtàkì ìfẹ́ ọba adẹ́dà á máa gbìn sí ọmọ lọ́kàn béèrè nǹkan ọba adẹ́dà ó ṣe ọlọ́run ó ṣe gbogbo ìgbàlẹ́ máa sọ pé ọlọ́run ó ṣe ẹ lọ ṣàlùwàlà tó o bá ti dé sùjádà máa bẹ̀ bàbá lọ́lọ́run ó ṣe ọlọ́run ṣe o ṣe fún bàbá ṣe fún ìyá kí wọ́n lè bá a ṣe fún mi kí ló ń fi sọ òun kọ́ lẹ́kọ̀ọ́ nu. practical ọmọ pé èyà síbòmí nítorí ọmọ ṣe náà ọba adẹ́dà ló ń pè kí ló jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtúnà ó ní ọba adẹ́dà máa ń tijú ẹrú kọ́ nawọ́ sókè pé ọba adẹ́dà fún mi fún mi fún mi kẹ́rù ń wá káwọ́lẹ̀ lófo àti tibi tó ti lérò àti ibi tí ò ti lérò lọ́ba adẹ́dà ti máa ń jọ ẹ̀dá lójú téèyàn bá ti sáàdì ọ̀sáàdì mi èmi náà jọ ẹ lójú. ìfẹ́ ọba adẹ́dà ìfẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi àádùn sọ́mọ lọ́kàn látara pé kí ni wọ́n fẹ́ ṣe nǹkan báyìí òjíṣẹ́ ńlá ní ká ṣe báyìí. má fọwọ́ sí mú mi why òjíṣẹ́ náà sàrà sílẹ̀ ní òṣètàn ní máa fọwọ́ sí mu tí wọ́n bá ti ń ṣe lé ọ́ máa jẹ́ kó rinlẹ̀ lọ́kàn rẹ̀ simplify bọ́rọ̀ òjíṣẹ́ náà sàrà sílẹ̀ ń tẹ́jẹ́ ọ́ máa sọ àwọn sàbẹ̀ rẹ̀ àwọn tábìrì kó fi mọ̀ wípé òun ti ní fọ́máàtì tóun ọ̀ tẹ̀lé láyé tóun ò fi ní ṣìṣe fọ́gbọ́nyùn yé kèé ṣe pé òun á ní fọ́máàtì kan nìkan kọ́ èétí bá ṣe odi ní pàǹdà ni lónìlẹ̀ sí kúnilẹ̀ sí lọ́kàn bẹ́ẹ̀ kìí ṣe pẹ̀lú tìgbéraga but pẹ̀lú wípé kó ní fílìn ìdájú wípé ẹ̀ẹ́ ọ̀yọ́ lòun àjíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan kíyàn ń rinlẹ̀ lọ́kàn ọ̀mù. àti fẹ́ àwọn aráalé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ìyàwó sọ báyìí ìyàwó Aisha sọ báyìí ìyàwó Umu Salma sọ báyìí eléyìí sọ báyìí kọ́ mọ gbogbo àwọn wọ̀nyí o torí tó o bá fi eléyìí rinlẹ̀ sí lọ́kàn àwọn wèrè kan ó gbé ọ̀rọ̀ ìjàpá tìrókò ọkọ yẹn níbo wá wọ́n gbé wá tì sí tọ́jẹ́ yí pé kò sí tí jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti máa yé lórí irọ́ lórí àlọ́ láti pilẹ̀ so wọ́n ran wọ́n ran wọn ní bẹ nínú ara wọn ọgbọ́dọ̀ jẹ́ kí tọmọ tiẹ̀ yàtọ̀ torí pọ́tọ̀ ló rìn ìfẹ́ àwọn sáadé ìfẹ́ àwọn àfa kí ni ó jẹ́ kí lè ọ̀rọ̀ lọ́rùn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àdàsọ náà sọ pé man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'ana fil mushaf. ẹni tó bá fẹ́ kí ìfẹ́ ọba adẹ́dà àti tòjíṣẹ́ lásìlá àṣìlá kó rinlẹ̀ lọ́kàn òun kó máa gbé kà tí ọkàn rẹ bá dàrú gbogbo ẹ̀ wọ́n fẹ́ rí bákan ṣàlù àlágbé kùránì máa kà sáma kà bọ́ọ̀n bá ń ṣe ń kà á sí lọ ọlọ́run ó fọkàn balẹ̀ sí sí. o ò tí ì rí pé nǹkan báyìí lọ fẹ́ ṣe o but wípé máa kà dìde kà gbé kà òfin jẹ́ pé kò sí oṣù oríire láàyè tó tó Ramadan kò sígbà tí wọ́n ń ka Quran láàyè tó tó sùn Ramadan kò sígbà táwọn èèyàn ń kóra aró fún bàjẹ́ láyé tó tó ṣù Ramadan ìpáyà ọlọ́run bá ti máa rinlẹ̀ láyé tó tó ṣù Ramadan kò sígbà tí ọba adẹ́dà máa ń sàánú ẹ̀dá láti gbàdúrà rẹ̀ láyé tó tó ṣù Ramadan ṣéun bí ṣéun yóò kà bó ṣe jẹ́ pé kò sígbà tó rí ibú máa ń ṣẹlẹ̀ láyé tó tó ṣù Christmas gbogbo àjálù àjálù orí burúkú gbogbo ẹ̀ àsìkò tí máa ń ṣẹlẹ̀ kí ló fà. ọkọ àdètàkàdà Allahu walada ọba adẹ́dà ní subhana wọ́n lọ́ba adẹ́dà ó bímọ ọba ní mímọ́ ń bẹ fún òun kọjá pé kóun bímọ fún tí wọ́n sọ̀hún takadu samawati yatafattarna wa tanshaqqu al-ardu wa takhiddu al-jibal adda ngbọ́ sọ yìí pé kàdíjì tún ṣe an idda ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ tó burú jáà ni ibi tó burú dé sámà fẹ́ máa fàya ilẹ̀ fẹ́ máa máa sán àwọn àpáta òkè wọ́n fẹ́ẹ́ máa kù bí èlùbọ́ torí pé wọ́n ju ọmọ mọ́ ọba adẹ́dà subhanahu wa ta'ala. ajẹ́kílẹ̀ yìí rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ àwọn sálàf àwọn ẹni retí wọ́n ti kọjá lọ tọba adẹ́dà ti jáwé pé wọ́n pegedé wọ́n ti jèrè kí wọ́n tó lọ ń bí tó ti jáwé rẹ̀ lé wọn lọ́wọ́ a máa fi kọ́ kó fi máa mọ̀ wípé a ní format aláwọn tó yẹ ká jọ tó bá jóbìnrin ni kí ló bá dẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní khairu nisa'il alamin arba'a àwọn tó dáa jù lẹ́dà nínú àwọn obìnrin ayé o tó dẹ̀ pé láwọn náà wọ́n dáa ó ní mẹ́rin ni wọ́n. o ni Mariam ya anabi Isa sallallahu ala nabiyina wa alayhi. kí ló ṣẹlẹ̀ ó dó pẹ̀lú tawhid ó dẹ̀ kọrọ arú ó ní ifa ó ní tìjú ó wa, ó ní ṣe dáadáa kìí ṣaṣa kìí ṣe nàbì so obìnrin tó bá fẹ́ kí ayé òun ó dáa kọ́run òun ó mọ́ dàrú kó ṣe kí ni kó ṣọ́kòkò rẹ̀ kó ṣe dáadáa kó má ṣe ṣìnà kó má ṣe wà nítìjú kó ṣọ́kòkò rẹ̀. kí lọ́ba adé júwe rẹ̀ ó ní ọ̀pá òfin wa mọ́ ó dẹ̀ dúró déédéé kì í ṣèyàn kéèyàn látara bẹ́ẹ̀ ọba adẹ́dà yà Asia àlẹ́yàsọ́lá ó wà lábẹ́ ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tani Firaun ó burú jù lọ nígbà tí ní òun ló ń ṣe bí ẹ̀dẹ́ èèyàn bíi tiẹ̀ ló ló ń lọ èmi ni ọba yín ọba tó dá yín tó lékè subhanallah dáa ó pè mara rẹ̀ pòun ló ń dẹ́dà ògédègbè rán kò sí tó burú tó ó wà lábẹ́ rẹ̀ kò ṣe bàjẹ́ ó kóra ó dẹ̀ ṣe dáadáa òun sọ pé tọ́ba dẹ́dà bá wá ó wá wà lábẹ́ pàwò èèyàn ìwọ náà wá ń ṣe bí ń ṣe ń ṣe rárá o gbọ́dọ̀ dúró déédéé ni títí tọ́ba adẹ́dẹ́ ó fi kó ó dùn déédéé. ìdúró déédéé báwọn ọgbà kò sí ní ọgbà s'òrò ẹni ẹni tí ó soríire fàáhara ohun gan ló yẹ kó mú kún mọ́ sùúrù kó kún fún sùúrù jù torí pé kíni ìgbẹ̀yìn á dùn ìgbẹ̀yìn rẹ̀ ó dùn ìgbẹ̀yìn ẹni ó sorí ibú ńkọ́ agbére. ọmọ ìyá lóbìnrin ó ti bímọ bíi mẹ́fà. ọkàn wọn gbé bùkátà ni àṣetánì bá fẹ́ lù lọ́ba sálọ ọ sálọ brọ́dà ọ sálọ wọ́n bá sọ fọ́ yàwó so le kóraró lọ́wọ́ kóraró ọdẹ kóraró wọ́n ní kọ́ máa bẹ́ lọ́wọ́ ntọ́ yẹ kó se tọ́jẹ́ pé túrú rẹ̀ ni ọba adẹ́dà ó sì mú wa kọba adẹ́dà kó direct ẹ̀ sí ọlọ́dọ̀ straight ọlọ́run bá tẹ̀sí bẹ́ẹ̀ ọtọ́ àwọn ọmọ yẹn ọtọ́ wọn ó ṣe gbogbo ẹ̀ bàtí ṣùgbọ́n máa ṣàdúrà fún ọfẹ́ ìtọ́dún mẹ́ta lọ́wọ́ jẹun yó lọ́wọ́ jẹun dé ọwọ́ ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ pẹ̀lẹ́kún ọ̀yìn àwọn èèyàn wa kí lọ́ máa yá ṣe lóbìnrin onítọ̀ àmọ́nà tẹ́ gbélé mi lọ ẹgbà nǹkan yín padà o tẹ́lẹ̀ gbàtẹ́ sí lára wọn gbogbo tó ń bá ń fẹ́ ṣe òun máa ń gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá òun ni wọ́n dẹ̀ ń kún òun lọ́wọ́ pé káwọn ọmọ ìmọ̀ yàyà kuyà ẹ chẹ́kì ilé ike wọn ẹ chẹ́kì ilé ìwé wọn ẹ chẹ́kì gbogbo wọn ẹ sáré wọn tí wọ́n rìnrìn àbùkù ń tẹ́ ẹ sá fún nù àwádúró tọba adẹ́dá o kò dẹ̀ lé wa ká. tọ ẹgbà máa náà ń yẹ tó ó bu sẹ́kún sí i ọmọbìnrin yẹn wá kó níyàwó ó wá di mọ́mì ó di mọ́mì tó bá bá sọ̀rọ̀ gan ẹ̀rù ọmọ àbá torí pé kíni kò fi ọba adẹ́dà síbi tó wà mà qadara Allah haqqa qadri má sọ pé torí pé ẹnìkan ń ó ń ṣe bàjẹ́ ìwọ náà ó wá fẹ́ láà ọjọ́kùnrin ọjọ́bìnrin hmm, ṣọ́ ìwọ tiẹ̀ ẹ̀kọ́ kí wọ́n fẹ́ ká ní ìyàwó asia ó lè dúró déédéé òjíṣẹ́ náà sọ́ọ́ sọ́lá ní Khadija ọmọ òwò ilé ìgbà tí ó sọ wípé asia kí ló jíṣẹ́ náà sọ́lá sọ ó ní imra'atu fir'aun làwọn afáàfin sọ pé hmm, a lè péye ìyàwó mọ́kọ mrs bá a ṣe lè pe miss tó jẹ́ pé bàbá rẹ̀ la pè mọ́ a lè pe mọ́ ọkọ rẹ̀ náà torí pé kí ni ẹni tó burú jù nínú ẹ̀dá ta ni ọ̀dọ̀ ọ̀dọ̀ èèyàn fìràún ni nínú àwọn tó dáa jù nínú ẹ̀dá obìnrin ló bá dẹ́dà pè mọ̀ yìí ó ní yàá ìmọ̀ àti fìràún. pé kò sí bàjẹ́ ńbẹ bá a bá dẹ̀ a lè pe méjèèjì papọ̀ tí wọ́n máa ń fi hyphen sí pé ọmọ lágbájá ìyàwó lágbájá èyíkéyìí ọmọ lágbájá Rukaya ọmọ Suleiman Miss Rukaya ọmọ Suleiman ọ̀pẹ́ kìí ṣe èdè wa àṣà òyìnbó ni but kìí ṣe ṣẹ́rọ́ ni wọ́n pa wípé ọmọ lágbájá ni kìí ṣẹ́rọ́ wọ́n ní ok mrs ìyàwó lágbájá ṣẹ́rọ ni wọ́n pa nọ́sàmà yẹn so wrong kò wrong ok wọ́n fẹ́ gbé méjèèjì bọ́ síta wọ́n ní and ìyàwó abdullah wọ́n wá ń ṣe àfihàn wọ́n ní àti wọ́n sọ pé ní bí wọ́n ṣe máa ṣe ṣé wọ́n kúrọ́ láà so unnecessary unnecessary wrangling ni àwọn èèyàn ṣe lórí tí ò tí ò tó wàhálà tó yẹ pé òṣùwọ̀n ṣẹ̀rí à ń ti bẹ̀ ńlẹ̀ tábì ṣe kínní tábì rọra àwọn nǹkan wọn àwa but káàlẹ́ tí ò rọ̀ tájà ayapa torí kẹ́ lè bá àmọ́ wa sọ́tọ̀ ẹ̀yìn ẹ̀ṣẹ̀ dáwà ẹ̀yìn ẹ̀ṣẹ̀ dáwà kì í ṣe dáwà abẹ́dẹ̀. kí la Khadija ṣe aleyhi salaam ó dúró déédéé náà kò yẹ kó ó ok ó dúró déédéé gbogbo ń tí èèyàn ń ṣe é fún ọkọ tọkàn ọkọ fi balẹ̀ ló ṣe fójíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá ọba adẹ́dàdẹ́ dá láàrin òfin jẹ́ pé obìnrin tó bá fẹ́ jèrè nílé ọkọ yóò ṣe bẹ́ẹ̀ tọkọ ọba dúró déédéé ọba ọ̀dà láre torí kì í sàpòsí tọba dúró dé fanima máa sọ pé torí kò pé kò dúró déédéé ìwọ náà wá àádé ẹ̀dá mi lógun máa fọ lẹ́yìn láà Islam ọ̀fà igba yín. bí khuruju ni ní ìsìn wa bẹ pé torí pé ìjọba ò ṣe kínní kan ìwọ àdẹkìnrin à gbogbo ohun tíjọba ní ni ó fi crush ẹ ó dẹ àṣegbédè ni kò sí ní tí ó ṣẹlẹ̀. èèyàn musu. Ati Fatima ọmọ Muhammad sallallahu alayhi wa sallam yàwá Khadija oníkan ó kó daji. torí dídúró déédéé nínú ilé àwọn ìyàwó wa awon ọmọ wa ìtàn tá a máa fún wọn kàrí ìtàn tọba adẹ́dà ti gbà wọ́n lẹ́rú kí wọ́n tó lọ ń bì ìyàwó Khadija ìyàwó Aisha ọba adẹ́dà ọ̀nà màláìka sójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣánà yìí pé mọ̀ ń sálámà sí wọn o ṣé agídí ni wọ́n fi ni wọ́n fi achieve ẹ̀ láà wọ́n dúró déédéé ni obìnrin ó dúró déédéé ọkùnrin náà ó dúró déédéé tí kádàrá bá wá dé. o tó dúró déédéé bẹ́ẹ̀ ìwọ náà má wàá yá má wàá di bí tiẹ̀ ọmọ yìí pé egbò tiẹ̀ lélẹ́yìí tó yẹ pé ó mójútó láti ṣe kínni láti wòsàn. tó gbìyànjú lé lórí ọmọ bẹlọ́n fún ọmọ ntí ọba adẹ́dá yẹn sí ọ lágbàdá nù ọ máa ṣe ó fi ṣe kínni ó fi wojú rí ọba adẹ́dá ó lè jẹ́ pé àwọn òbí ọ̀gbẹ́sìn yìí èyí ń ṣe excuse wípé kọ́ wá ṣìwàwù sí wọn lá ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ntúṣe tó ṣe dáadáa sí ọ àtẹ̀ntí ò ṣe dáadáa sí ọ kì í sẹ́yìn ni ó dìtámì ìwọ tí òun jẹ́ kó o ṣe dáadáa nítorí pé ọba adẹ́dà pàṣẹ dáadáa kò sí tí máa yìí rọrùn ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ àwọn sálàf sí wọn àwọn sàbí àná àwọn àwọn tí a tún tẹ̀lé wọn gbogbo eléyìí ìtàn wọn láàmà kanú lé. a súnmọ́ kan kí nìyẹn ibi tó dáa jù lórílẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ẹbí wa àwọn ọmọ wa àwa gan a gbọ́dọ̀ síbẹ̀ ni masajid wọ́n wà masjid nítorí bá rújú ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ẹ gbìyànjú lórí masajid yìí fi dúró lójú ọ̀nà kí wọ́n má bàa ṣe sọ́dí ọba adẹ́dẹ́ ò gbé kalẹ̀ fún ẹ̀yin al-masajid lillah tọba adẹ́dà ní àwọn mọ́ṣáláṣí àfi máa pèpè sẹ́sìn àfi máa tún ọpọlọ ṣe àfi máa tún ìgbésí ayé ṣe kọ́ àwọn ọmọ bàbà ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùdarí rẹ̀ wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé kí ni wọ́n lè jẹ́ ẹni tí ó tọ́yàn sọ́nà tá a mọ̀ wọ́n tí ọba adẹ́dà wa ṣe ní kádàrá àwọn tí wọn ò tọ́ sí wọn bá wà ń bẹ̀ á mú sùúrù pẹ̀lú wọn àwọn ò ṣe dáadáa á dẹ̀ mọ bẹ́ẹ̀ fún wọn tọba adẹ́dà ó fi bá wa yí wọn padà gbàtó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹfẹ́ pé man amẹ́ nẹ́ẹ̀sà fatamma salata وأصاب الوقت فله ولهم ومن انتقص من ذلك شيئا فله وعليه ẹni tó bá kírun fáwọn èèyàn ó kí sásìkò ó dẹ̀ kí bó ṣe yẹ kó pé yóò gbà ládàá àwọn jàmá náà gbà dáadáa ẹnikẹ́ni tó bá jẹ́ ìmáàmù tó bá jẹ́ tó bá jẹ̀bi nínú tá kàkálẹ̀ kò kírun sásìkò kò kí déédéé kò kí dáadáa àwọn jama gbalada òun ni ó gbẹ̀ṣẹ̀ rẹ̀ bàrà ìdá fi yẹn lọ́lẹ̀ ó fi yẹn lọ́lẹ̀ ọba mẹ́ta fi lọ́lẹ̀ gbogbo bá ṣe solve any problem ó ti wà ń lẹ̀. tí èèyàn ò fi ní mú tọpọlọ tiẹ̀ wá ó ti wà ń lẹ̀ o ò ní bá wọn darapọ̀ mọ́ bí dá art but o ò ní dákẹ́ o ò dẹ̀ ní yapa ní yapa tí ó dànkarú ó ṣe ní pínni bil hikma wal mau'izati al hasana pẹ̀lú ọgbọ́n àtòyè àti wáàsí àìdákẹ́ ọ pàtàkì. àwọn sàárè wọ́n ti ní wàhálà tó ju eléyìí lọ wọ́n kírun lẹ́yìn imam tó jó lórí wọ́n ká ṣùgbọ́n àdìrákà mẹ́rin wọ́n dẹ̀ tẹ̀lé ọwọ́ àṣetán níjọ́ kan ń bò kí ó ní ṣé mo fi kún fún wọn ní òní kò ti fi kún kèé sò nílò ti fi kún àìmọye tó ti fi kún tó ti fi kún tó ti fi kún bàbá dọ̀hún àwọn òní ìyapa tí ó fi wá dá wàhálà lẹ̀ bàtà bá dọ̀hún ó lẹ̀ ó rò níwájú ọba adẹ́dà ṣé kò ní lọ yóò lọ gbogbo wa ni yóò lọ alikiyamu ó kó wa pọ̀ ọba adẹ́dà yóò mọ túbúlà sarair tásìrí òtù olúkálukú yóò wá ṣàkáǹtì gbogbo bó bá ṣe lólé ayé ń bí ló fi jẹ́ pé kò sábùú kò sí wàhálà ń bẹ̀ kólúkálukú ó tètè di dáadáa láti sìn kó tó di jọ́ mahadum kitab. لا يغادر صغيرة ولا كبيرة إلا أعصاها ووجدوا ما عملوا حاضرا قتوا دجوانه قلوا قالوا قتتي قتتي يقرأ كتابك كفى بنفسك عليك اليوم أحسيبا وبعد ذلك من اتدى فإنما يعتدي لنفسه ومن سبحان الله قتوا على á jẹ́ kí ọmọ máa mọ̀ wípé ayé ni ìwà tá a lè ṣàkáǹtì fún ìyá ọmọ bẹ́ẹ̀ yóò lò gbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ bàbá náà ó lò bẹ́ẹ̀ wọ́n fi lọ́lẹ̀ látara fífi eléyìí lọ́lẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó fi dá sọ̀rọ̀ wọn ní dídá sí tó ojú wọn ò ní já. kí ni yìí àpọ́nlé ẹ̀yẹ fún mùsùlùmí wàhálà àdé òní Allah ó ní mo ti gbọ́ máa ń sọ̀rọ̀ àpọ́nlé mùsùlùmí nù àpọ́nlé iyì ẹ̀yẹ mùsùlùmí nù kí ni ó fi rinlẹ̀ fẹ́dà gbogbo ń tọ́ ń bá ń jẹ́ nú lé tọ́ ń wọ̀ tó mu bó ṣe lè wù kó kéré tó jẹ́ kó dá lórí halal torí tí ọ bá jẹ́ haram consequences rẹ̀ ìmọ̀ lórí rẹ̀ lórí ìyàwó tàbí lórí ọmọ kò ní rọrùn kò ọba adẹ́dẹ̀ ó tì í bá dá lórí haram kọ padà síbi tí haram máa lọ níbo ni iná ìṣesí tí ó fìdí wípé jágajà á ah, kí ló ń ṣẹlẹ̀ àní á ah, kọ́ chẹ́ẹ̀kì tuntun jẹ kọ́ dẹ̀ chẹ́ẹ̀kì ẹnu rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé bàtú sọ pé istahyi min Allah haqqa al-haya ẹ tijú ọba adẹ́dàá bó ṣe kẹ́ ẹ tijú rẹ̀ wọ́n ní à ń tijú rẹ̀ ó ní ara man istahyi min Allah haqqa al-haya falyahfaz ar-ra'sa wa ma'ahu wọ́n máa wá à ẹni tó ń bá ń tijú ọba adẹ́dà bó ṣe yẹ kó tì í kọ́ṣọ́ orí rẹ̀ àti nítorí kójọ bíi kíni ẹnu etí ojú ọpọlọ àkídà rẹ tàwíìdì rẹ kọ́ yanjú ṣọ́ọ̀rọ̀ sọ jẹ́ kí ìdákẹ́ rẹ ọ̀pọ̀ ju ọ̀rọ̀ tó ń sọ lọ ọ̀rọ̀ tó ń bá ń sọ tí ìbá tí í ṣe torí tọba adẹ́dà kóra ró fún un kìí ṣe yẹn nìkan ṣe ṣọ́n ti ń gba ẹnu rẹ̀ kọjá. ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó jẹun ó wáyó ọwọ́ síwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ọwọ́ agúnfẹ̀ kẹrẹ̀rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ni a gbé ẹnu ẹ̀ sọ̀n pẹ̀lú ìfẹ́ rẹ̀ ọjẹun yó débi wípé wọ́n wá ń gúnfẹ̀ báyìí ayọ̀ ayé ebi ijó gbèǹde alikiyama mọ̀ ni ló fi sọ yìí pé kò sí kòǹgò wẹ́à kọ̀ńténà. téèyàn máa ń fìlì láyé tó jẹ́ pé ewu ni torí bí ikùn sankosi rárá ṣan tó jẹ olóto fún ọ ntọ́ jẹ ní fẹ́sífẹ́sí tí ó kóra rẹ ló tó fi lè ṣèbádà má dára ó jẹ àlàálẹ̀ ọwọ́ tarabọ̀ wá ń jẹ́ ṣe bí àlàálẹ̀ ni rárá ó jẹ àlàálẹ̀ gan ó ní jẹ́ níwọ̀ntúnwọ̀nsì. kọ́ ọ jẹ́ kò fi mọ ní báwọn nìkan ó ní fi àyè lẹ̀ fún oúnjẹ fún àyè lẹ̀ fún mímu fún àyè lẹ̀ fún mímí tó ń bá rọra ń ṣe báwọn tẹ́bi ń bá wá ń pa ọ́ n tí ń jẹ́ kí o fẹ́ wá mú ebi kúrò ní wípé torí pé o fẹ́ kára rẹ̀ kó ní kìmí láti ṣe kíni láti sin lọ́hùn so ìjẹ́ rẹ àti imú rẹ yóò so mọ́ kíni yóò so mẹ́sìn yóò jẹ́ ìbádà hikma ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀jẹun àtìgbà tí mi ń pa ọ́ a jẹ́ pé kìí ṣe pé torí kan ló ń fi ń jẹun torí kó o lè fi ní okun ara láti fi ṣẹ̀bádà so ìjẹ mímu rẹ ó ti sopọ̀ mọ́ kíni ó ti sopọ̀ mẹ́sìn so ò tayọ àlà ò ń ṣe níwọ̀ntúnwọ̀nsì. nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ nínú Ramadan kìí ṣe wípé ọwọ́ afẹ́ sínú gbogbo ń tó ti rí jẹ tẹ́lẹ̀ ọwọ́ afẹ́ pa ní ẹ̀sìn sínú kí ni ó ṣẹlẹ̀ ara rẹ̀ wúwo tó bá ti wúwo òní lè ṣe kíámù lẹ́yìn tó ọdẹ mà dózéèjì tí wọ́n fẹ́ kí Ramadan ó ṣe lára méjèèjì yẹn gbọ́dọ̀ kún torí pé kí ni tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní asọ́ọ̀ ààwẹ̀ yóò sì pẹ̀fẹ́ tí ń gbà ọba mi mi ìjẹ́ oró ń jẹjẹ lọ́sàn-án torí tiẹ̀ bá ń bá ń foríjì kùránì ó sọ pé kòrò oorun sùn torí tèmi bá ń foríjì méjèèjì gbọ́dọ̀ papọ̀ ni kíṣẹ́ yẹn tó lè ṣe ó wá ní lè dìde lóru tó o bá sọ́ńtọ́ ń jẹ tó o bá sọ ní tó ń sọ tó o sọ ìwòsí rẹ tó o kọ̀ǹtrol ara rẹ pẹ̀lú òkè ìròrí ìsọ̀rọ̀sí ìṣesí ìgbọ́rọ̀sí ní ń kó sínú ni a fi fẹ́ pé tí wọ́n bá ti pè tásìkò oòrùn bá ti wọ̀ tètè wá nǹkan kan sẹ́nu bó ṣe lè wò kó kéré tó má jẹ́ ọ̀pọ̀ kó o fi lè kí magrib sásìkò kí méjèèjì ó lè bá a papọ̀ ó tètè sínú ọ̀dẹ̀ tún tètè kí magrib kó o fi ní okun ara láti kí tọ́ráwì tí ó fi ní di wípé ń gbọ́ ọba jẹ́ tán yọ ara wà wúwo àti dìde kí tọ́ráwì ò ní rọrùn rárá ṣe ní fẹ́sífẹ́sí ọ̀la láàfíà ó lòkun ara láti fi sẹ̀sìn sáárì òjíṣẹ́ lọ́sọ́lá alọ́sọ́lá nínú ìyàtọ̀ tí ń bẹ nínú àwẹ̀ wa àtàwọn tí wọ́n ti kọjá lọ torí kí lọ́sọ ó ní kútìbà alaykumus siyam kama kútìbà ala alladhina min qablikum kì í sẹ́yìn ni wọ́n nìkan ni wọ́n ṣe fún àwọn tí wọ́n kọjá lọ gan wọ́n sáàwẹ̀ lọ́rùn àyàn fún wọn bọ̀tí ń yàtọ̀ bálùwàlà wa ṣe yàtọ̀ bírun wa ṣe yàtọ̀ hájì wa yàtọ̀ gbogbo nǹkan wa ló yàtọ̀ ní ti dáadáa torí pé kí ni ìjọ kóre tán ìjọ Islam ìjọ mùsùlùmí kí ló sọ wọn làwọn la kẹ́yìndé àwa làgbà àwa lolórí bá a ṣe jó lórí tá a ṣe kòǹgẹ́ láyé náà la ṣe kòǹgẹ́ lọ́run ọjọ́ jumá ni wọ́n ní kí wọ́n wá yahudi ṣì wọ́n mú sátidé nàṣàrà ṣì wọ́n mú Sunday ọba adẹ́dà ó jẹ́ káwọn ṣe kòńgẹ́ rẹ̀ kòńgẹ́ kínni kòńgẹ́ ọjọ́ jùmọ̀ bá a ṣe ṣe kòńgẹ́ láyé bẹ́ẹ̀ náà la ṣe kòńgẹ́ lọ́run wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wa lẹ́yìn ni ẹ̀yìn ni wọ́n máa tọ̀ wá tó ṣiṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹfààní. ló fi jẹ́ pé ìṣesí wọ ọjọ́ tí wọ́n. ó ní àwọn màláíkà ọba adẹ́dà ó kó wọn jọ ní sí àsìkò sàárì kí wọ́n máa tọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fún aláwẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá fẹ́lẹ́ sọ pé tasaharu ẹ sàárì kódà ó nǹkan kan jẹ omi lórí mu ọba adẹ́dà ó fàlùbáríkà sí i tí ó fi ràn ọ́ ṣe láti fi rọ àwẹ̀ rẹ rọ ọlọ́run láti gbà ọ́ pèsè pé kájókòó ká jẹun gààkì rárá tó bá tún gààkì àní lè dìde ṣèbádà fún fọ́jírì àwọn yòókù náà kí ló tọ́lẹ̀tì lílọ rẹpẹtẹ ní ọ̀mọ̀dà tó máa ti ń dà báwọn àní rojú ṣèbádà níwọ̀ntúnwọ̀nsì ní kọ́ídà tí mùsùlùmí fi jẹun kí ni kọ́ídà yẹn àyè fóúnjẹ àyè fómi ààyè tí fún mímí tí ọ̀kan òfin ní pàkan lára ọba adẹ́dà èyí ò lọ́ba adẹ́dà máa ń fàlùbáríkà sí nínú jẹun mùsùlùmí kì í ṣe pé àjẹlé ìjẹlé ìjẹlé ìjẹlé ìjẹlé yẹ láà mùsùlùmí pẹ̀lú eléyìí ẹni tó rí jẹ gan nínú ààwẹ̀ yóò fi wá mọ̀ pé a ah, nǹkan làwọn tí wọn ò rí jẹ tí wọn ò ní nǹkan ni wọ́n ń fi torí ẹni tó rí jẹ ọgọ́rọ̀ wọn èé ṣe bọ́sùmọ́là gan kí wọ́n tó jẹun dépò pínpà wọn bá jẹun tán wọn wà ṣàmdọ́là torí yóò máa wò pé kí ló fẹ́ fi ṣe ó ti débẹ̀ fún ṣùgbọ́n ẹni tó rí jẹ yóò kan bọ́sùmọ́là láti ṣe torí pé ó ń fẹ́ kí ọba arẹ́rẹ́ ó pèsè the next one tó bá dẹ̀ jẹ́ tí ó tètè ṣàlámdùlà torí ó ń fẹ́ ó fẹ́ gba tuntun. ẹni tó rí jẹ ọba arẹ́rẹ́ ó pàkíyèsí ẹ̀ pẹ̀lú àwẹ̀ látara bẹ́ẹ̀ kí ni ó bì yóò jẹ́ ọmọ náwó síta torí pé kí ni kìí ṣe pé wọ́n ní lélẹ́yìn òun náà mọ̀ bí ṣe é rí torí ńgbà mí ó jẹ sàrí dáadáa lóòótọ́ tọ́ba adẹ́dà bá fẹ́ fi àwẹ̀ dán ọ wò Allahu Akbar <laughs> ah! <laughs> yóò gbó ọ̀nà kànàkànàkàn ó a ah! lòjíṣẹ́ náà sáà sọ́nà fi sọ pé ni'ma suhurul mu'min àtọ́màkùn ètò dáa jù fún sáàrí olùgbàgbọ́ òdodo dàbínú mélòó lọ fẹ́ jẹ tó wà fi yógà kì mélòó lọ fẹ́ jẹ ní dàbínú tó fi yógà kì níbi tí yán àmàlà wà àti toast bread mélòó dàbínú lọ fẹ́ jẹ tó fi yógà kì rẹ̀ ní ìmọ̀ mọ́ni àtọ́mà èyí dáa jù ní sáàrì fọ́nùgbàgbọ́ òdodo ó ní dàbínú. ọjẹ tako bọ́yọ̀ ọjẹ twenty bàbá rẹ̀ ti jẹ́nà tó ti mú mi sí bàbá ti lo bí hour méjì wọn ń bọ́ lọ́ọ̀lọ́ ọlọ́ tọ́lẹ̀tì ọmọ pé ti tán nìyẹn wà á dán wò yọ̀yẹ̀ torí pé kíni ọlá àní nínú àwọn àfáwà tó pé fún odindi bí ogún ọdún sí ọgbọ̀n ọdún ní ti fi ń jẹ kò sí ẹni tó lálàáfíà tó nu gbogbo wa kò dẹ̀sẹ̀ tó ní ìkìní okun ara láti ṣe ìbádà tó pẹ̀lú gbogbo eléyìí o jọ <laughs> kẹtakẹta ní parí Kùránì nínú Ramadan torí kò sí extra weight àti extra waste nínú sísẹ̀mù rẹ̀ gbogbo eléyìí ni ká ṣe. òjíṣẹ́ náà sọ́lá àṣọ́lá ní fàlíyà fàzàlùbá tẹ̀nà wà máa hà wá ẹni tó bá ń tijú ọlọ́run wa bó ṣe yẹ kó tì kó ṣọ́ inú rẹ̀ ikùn àti tó kójọ kí ló kójọ abẹ́ ẹni tí ebi ń pa kò ní rí kò ní ro tíkùn rẹ̀ ò yó dáadáa tó ní ó ro gbogbo ẹ ó ti rọ gbogbo ẹni ó ti kú yọ máa wo ni pé àní ká sì bá dáka ká máa lọ ibi tá a lọ. kẹ́mu sùn wà tọba adẹ́dà ti gbélé fún wa. a ṣe níwọ̀ntúnwọ̀nsì a ṣe níwọ̀ntúnwọ̀nsì bójúṣe náà sáà sálà ń ṣe ló fi jẹ́ wípé pẹ̀lú àwẹ̀ ẹnu ní kíkóró. zikir kiratul Qur'an ara ò ní kúkóró kó ní bí ìbàjẹ́ ìròrí náà yóò mà Qur'an yóò wà á rí ibi dúró sí èèyàn wà á di àtúnbí eléyìí ni tọ́sọ́nà fún wa ní bá a ṣe fèsì Ramadan tá a fi kórè inú rẹ̀ tó rọrùn òjíṣẹ́ náà sílára ọ̀sán pé á ó ti jìnnà sórí ire tẹfẹtẹfẹ ẹni tí Ramadan sojú ẹ̀mí rẹ̀ tí ò wá rí opportunity láti fi rí ìkẹ́ látọ̀dọ̀ ọba adẹ́dà á ó ti jìnnà. torí pé kí ni oṣù Ramadan lé báyìí ìpolongo wà láti sánmọ̀ ni ìwọ tó ń ṣèbàjẹ́ kóra rọ ìwọ tó ń fẹ́ ṣe rere ọyá múra sí ìwọ tó ń fẹ́ ná nǹkan ọyá tètè mú wá kọ́ wá gba àti pèlè ẹ̀san tó ò lè rí nígbà míì mà ó tẹ̀ ṣe sójú ẹ̀mí rẹ alhamdulillah ọyá lo opportunity yẹn láti fi ṣe kíni láti fi súnmọ́ bá dẹ́dà dáadáa tí ọwọ́ ètò ọbaun tí ó fi tún tẹ̀yìn ṣe títí wájú náà fi ní bàjẹ́ gbogbo ohun tó ṣe kọ́dá lórí ìmọ̀ ṣàlàyé kiri halkọ̀ tí ń bọ̀ kọ́lọ̀ ń ṣọ́ àjùbá náà lọ bóòlù jíṣẹ́ ńlá sàlàsílàm ṣe é gbà á láti pé àfẹ́ róṣù àróṣù àfẹ́ jẹsàárì àjẹsàárì bóòní ṣe ń lòru rẹ̀ bí oníṣẹ́ ń lo ọ̀sán rẹ̀ ó múmú láyà àwọn sàádé àwọn ẹni ire tó kọjá lọ débi wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nínú àwẹ̀ inú mọ́ṣáláṣí ni wọ́n máa ń sá sí wọn láwọn ọ̀fẹ́ ṣe nǹkan tí ó wà á pọ́ńṣọ̀ àwẹ̀ àwọn tóró jíṣẹ́ lásìlàsílàm ní asọ́wọ́mọjọ́ náà torí òjíṣẹ́ ńlá ní gàgá ó ní àwẹ̀ tí wọ́n bá fẹ́ jagun sàmù pé nǹkan kan lèyàn fi máa ń dí gàgà kọ́wọ́ ọ̀tá mọ́ báyìí á ti blọ́ọ̀kì ẹ̀ ó ní bá àwẹ̀ ṣe jẹ́ nu tá a lọ tá a tà fi ń àṣetán kọ́mọ̀jì á sì sọ kọ́mọ̀jì á sì ṣe kọ́mọ̀jì á sì rò tí ó fi di wípé ààrẹ wa yóò wà mẹ́hẹ̀ẹ́ tí òfin ní jẹ́ kó ṣe tí a fẹ́ kó ṣe kí ni tí a fẹ́ ká ṣe takwa torí pẹ̀lú takwa ó ní kí ni láàfin rálì jẹ́nà takwa ni o jẹ́ rálì jẹ́nà wò àwẹ̀ takuwa torí kini ni a máa ṣe ìsọ̀ọ̀bà ara wa wa àti àti wípé tá a kú nísìn kí là á fi bọ́tá àmọ̀ tó ń wò wá à ń túnṣe ọwọ́ wa ṣe torí pé kí ni tó bá tiẹ̀ yá kọ́mọ̀dì wípé a lè múlẹ̀ mófo. ààrí jẹ bọ̀tọ̀wọ́ díẹ̀ ta nínà àfi ń pọmọlà kejì sí. Abdullahi ibn Umar radiyallahu anhu kò é gbà òun gbààwẹ̀ tàbọ̀ fẹ́ jẹun kó nìkan wá dá jẹun kọ́ mọ́ pé ẹnìkan wá láti ta wípé ọ̀rá jẹ́ àjọ bẹ́ẹ̀ náà sì ni ẹnikẹ́ni tó bá wá nu ilé rẹ̀ tó wá jẹ̀jẹ̀ mùrá yóò sọ fún ọ wípé ẹ má jẹ́lé yìí ọ wá lé wa mọ́ o. torí kìí ṣe tí wọ́n kìí bí wọ́n ṣe fi kọ́ wa pé a máa jẹun ni a máa jẹun níwọ̀ntúnwọ̀nsì. torí ẹni tí ò jẹun níwọ̀ntúnwọ̀nsì oorun rẹ̀ ọ̀pọ̀ ẹjọ́ rẹ̀ ọ̀pọ̀ ẹni tí oorun rẹ̀ bá pọ̀ yóò pàdánù pípọ̀ ẹni tí ẹjọ́ rẹ̀ bá pọ̀ yóò máa sì sọ ọ́ pọ̀ ẹ̀ṣẹ̀ ó dẹ̀ máa pọ̀ fún ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó kóra ró níbi oúnjẹ báyìí ó ti bara rẹ̀ níwọ̀ ọ̀rọ̀ tí wọ́n so ó kéré mọ́ tó fi jẹ́ pé àwọn sálàfù àwọn ènìyàn tó kọjá lọ wọ́n gba àwẹ̀ gan wọn jẹun déédéé tí wọ́n bá jẹ ń jẹ àárọ̀ wọn ò ní jẹ tọ̀sán tí wọ́n bá fẹ́ jẹ talẹ́ kan kọ́mọ́dì wípé àwọn yóò tún wá di pé ebi yẹn ò ní jẹ́ wọn ó lè jí lóru ara ọ̀rọ̀ arọ kalẹ̀ wọn ó ṣe ní fẹ́sífẹ́sí nutrition wo ló fẹ́ kọ́ àwa ní bá a ṣe lólé ayé ní tó jíṣẹ́ láti gbé kalẹ̀ fún wa lódìndín. gbogbo eléyìí ni wọ́n fi ń sọ wípé. ọba adẹ́dà kóra ó kórìíra akẹ́kọ̀ọ́ tó ń yọkùn ọjẹ́ débi wípé wọ́n wá ń yọkùn ọjẹ́ débi pé ń yọkùn àfìrí náà àwọn sọ́dọ̀ mi náà sọ pé ah, ibi tó ibi tó gbẹ̀ǹdù yìí ibi tó yẹ ibi tó bẹ̀ǹdù yìí kìí ṣe ibi tó yẹ kó wà nù ibi tó ń bọ̀ lọ́wọ́ yẹ kó bẹ̀ǹdù. kọ́pọ̀lọ́ yẹn ó kún fún kínní kó kún fún àgbọ́yé ẹ̀sìn tí yóò jẹ́ kí ara ó dúró déédéé tó jẹ́ yí pé ọ wà á jẹ́ olùtọ́nisọ́nà ní gbogbo ibi tó bá wà. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra sílé ni a máa fi ń sọ yí pé Ramadan oṣù ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ gbàgbọ́ madrasatul imaniya tẹ́yìn gbọ́dọ̀ mú gbogbo ẹ̀sán pọ̀ kí ló wá dálé lórí ìtìjú ìtìjú fọba adẹ́dà ọba adẹ́dà ń wò mí nítorí náà bó láàṣẹ ìtìjú rẹ̀ aṣọ ń tà tí ń bẹ lókè alharaf wàmà hawa wọ́n máa wá àti nítorí kójọ bíi kíni ojú sọ̀rọ̀ sí ìròrí ìgbọ́kúgbọ́ ìsọkúsọ ìjẹkújẹ aṣọ torí kélé ò lè bá àrọ̀ wọn lọ́rùn àwọn sẹ́lọ̀f ẹwà ti gbàyún wo àwọn sàbí ọ̀wà àbámọ́nú mọ́ṣáṣí tí wọ́n bá ká Kùránì wọ́n gbọ́ wáàsí tí wọ́n bá gbọ́ wáàsí wọ́n fúnra wọn nímọ̀ràn wọ́n máa ṣe eléyìí láti fi jẹ́ pé kí ni kí ààwẹ̀ wọn lè bá a ní kìmí bẹ́ẹ̀ ni wọ́n máa ná náwó wọ́n máa nára ẹni tí ò ní gan díẹ̀ tó ní yọ́ máa kóhun ó tiẹ̀ ná torí pé kí ni kí ló yìí ṣe lára àzánà sọ <laughs> ó ní èèyàn náà ẹyọ kan ṣoṣo ọdẹ gbàwájú ẹni tó ná mẹ́wàá àtọgọ́rùn látara pé kí ni ọmọ mi fi one thousand lẹ̀ bóyá gbogbo ohun tó ní lé two thousand ó mú one thousand lẹ̀ ṣáàfìwé ẹni tó ní one billion lé tó fún wa ní one million ṣáàfìwé one thousand nínú ibi tó ti mú yóò ta lára ju ẹni tí ọ̀nà one million lọ torí ibi tó ti mú kò tiẹ̀ mọ̀ pọ̀ ń mú kankan láti fi gbà á níyànjú pé kí ni bá a bá ṣe sacrifice tó pẹ̀lú ń tá a ná bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ó sì pọ̀ tó. pé a. Ah, àkáǹtì rẹ̀ ni mo fi sí kí ló dẹ̀ sọ ó ní ntí ẹ bá ná lójú ọ̀nà ọlọ́run ọba kò sí nǹkan kan tẹ́ ẹ ná yọ rọ́pò rẹ̀ ọ̀hánàlá ló fi jẹ́ pé bó ṣe léwu kó kéré mọ́ èèyàn ò ní fi ṣeré pàápàá jùlọ nínú oṣù Ramadan láti ṣe pé kí ni láti ti nǹkan síta lójúṣẹ́ náà sáà sọ́lá fi sọ yìí pé ẹni tí wọ́n bá fẹ́ ta sí nínú oṣù Ramadan gan kó kóra ró kọ́ńra rẹ̀ létí kódà ẹ̀ràn ẹni tó fẹ́ ta sí létí oṣù Ramadan ni ti ń bọ̀ yìí oríṣiríṣi tàfàṣìlì la máa gbọ́ aṣọra òṣùwọ̀n tá a fi tú ọ̀rọ̀ ọba adẹ́dà ó ti wà ńlẹ̀ kí ló kùránì lákọ̀ọ́kọ́ fi tú kùránì. á tún àwọn òní níbo ni Quran yẹn ìmọ̀ Quran èyí tá à ń fi ń tu àti èyí tí à ń fi ń lò ó kò sí àyà kan tó sọ̀kalẹ̀ tí ọba adẹ́dáwò ti ṣe fún òjíṣẹ́ lásìlàsílà bí ó ṣe lò bí ó ṣe tu ń bo láti mọ̀ ìṣesí àwọn sàbí òjíṣẹ́ lásìlàsílà wọ́n dẹ̀ bí léèrè ta ló dáa jù lẹ́dà ní ṣe lo Qur'an tá a fi ṣoríire pẹ̀lú rẹ̀ tá fi ní jẹ̀yà níwájú ọlọ́run ọba ó lè mí ni òjíṣẹ́ mọ́sálásí ó lè mí ni ó ní àtàwọn sábẹ́ẹ̀lì wọn ò ní sọ nǹkan tí wọn ò rí wọn láwọn tán tún tẹ̀lé wọn kí ló túmọ̀ sí wọn àwọn tí wọ́n gba kéwú lọ́wọ́ wọn ó ní àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn lọ́ba dákẹ́. Imam Malik rahimahullah rahmatulahi wa sallam sọ pé tẹ́nìkan bá sọ ọ̀rọ̀ kan tàbó tú nǹkan kan á gbé lọ sí àsìkò tí òjíṣẹ́ lọ́sà àṣìlám dákọ̀ yìí á sì ṣe á fàsìkò yẹn ṣe àjọ tá a fi jọ tó bá bá mu bẹ́ẹ̀ ni tó bá yapa sí àdánù eléyìí ni wọ́n ń pè ní sàlàfíyà tẹ́nìkan bá ń sọ fún ọ wípé pátì kan ní àwọn gúrùpù kan ní àwọn kinní kan ní irọ́ lèyìn ìṣesí sọ́lọ́fù sọ́ọ̀lì tó túmọ̀ sí ni pé àwọn ẹni retí wọn kọjá lọ lórí dáadáa níbi àgbọ́yé Quran bójìṣẹ́ sallallahu alaihi wasallam ń ṣe tú táwọn sàábé mú lò tí wọ́n ń bọ̀ wá tí ń bọ̀ wá tó dé ògóńgó ìpele kẹta àwọn èèyàn tí wọ́n gba kéwu níwájú àwọn ẹni rẹ̀ eléyìí ni òṣùwọ̀n téèyàn fi lò gbèsè ayé tí èyàn fi ṣílẹ̀ ayé lò kọba adẹ́rẹ́ àmọ́jà ṣìlò kó fò dodo hàn gẹ́gẹ́ bí òdodo kó já lè tẹ̀lé kó fi irọ́ hàn wá gẹ́gẹ́ bí irọ́ kó já lè sáǹdì rẹ̀ kó wá ṣe wá ní ògbóǹtarìgì nínú àwọn ẹni rẹ̀ ní Umar bin Khattab radiyallahu anhu ní ma fi ṣàdúrà yẹn gbogbo gbà lamari ní alhaqa haqa fò dodo hàn gẹ́gẹ́ bí òdodo warzuqni tiba jẹ́ ń lè tẹ̀lé ọ̀tọ̀ ní kéèyàn mọ òdodo ọ̀tọ̀ ní kéèyàn tẹ̀lé àwọn náà kà á rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò múlò ìmúlòdẹ̀ ni ìtẹ̀lódodo wàrí ni batila batilan warzuqni ìṣìnàbẹ̀ fi ń tí èso òdodo hàn mí nírọ́ jẹ́ ń lè sákòndì rẹ̀ wàlá tajal haqqa mustabisan alayya fa udillahu má jẹ́ kí òdodo dojúrú mọ́ mi lọ́wọ́ kí n wá sọnù kí n má tẹ̀lé mu ah ò lè sọ tẹ̀ lè sọ lè wo láà tẹ̀lé báyìí ẹ̀ ẹ̀ má jẹ́ ó dojúrú mọ́ mi lọ́wọ́ jẹ́ n lè máa ròdù pé ẹ̀ eléyìí lọ́nà eléyìí nígbẹ́ wọ̀jẹ̀ á ní ilmùtàkìnà ìmáàmà ṣe mí ní aṣíwájú nínú àwọn tí ń páyà rẹ̀ àwọn onípáyà ọba rẹ̀ rà àwọn tí wọ́n ń tẹ̀lé òfin rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi ránjíṣẹ́ sallallahu alaihi táwọn sàádé wa mú lò. eléyìí pàtàkì ní gbogbo ìgbà tẹnibọdì bá sọ̀rọ̀ ntàbí sòsùnwọ̀n rẹ̀ tẹnibọdì bá ṣe nǹkan kan ntàbí sòsùnwọ̀n rẹ̀ tẹnibọdì máa múrò rí wá ntàbí sòsùnwọ̀n rẹ̀ ni. àwọn afáàfin sọ pé ọwọ́ rẹ̀ ni náà wà ọwọ́ rẹ ọwọ́ rẹ náà ló fi dá bẹ́ẹ̀ náà dẹni ọwọ́ rẹ làlìjẹ́nà wa ọwọ́ rẹ ló fi tira rẹ sí òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá ń bẹ̀ ti sọ fún aṣíwájú kí lọ́sọ̀ ó ní inna abel quran shafi'un mushaffa alukuraanu taari agbẹjọ́rò ni gbogbo ẹnikẹ́ni tó bá bá gbẹjọ́rò olúwa rẹ̀ ó yege oní máhìlù mùsọ̀dàk aṣòdodo ni kọ̀ọ̀rányà odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tí wọ́n bá jẹun nílé rẹ̀ tán wọ́n ó dúró ó dẹ̀ yẹ kí wọ́n máa lọ ara ní ní àwọn ìyàwó ní àwọn aráalé ṣùgbọ́n ń tijú kí ló ṣẹlẹ̀ kúránì dá sí torí kọ̀ọ̀ráyàn kí ló bá rẹ́ra sọ ó ní arípò ń tijú wallahu la yastahi min al-haq àwọn ọba rẹ́ra sí wẹ̀ àtijú ẹnì kankan láti sòdodo tí wọn bá ti jẹun tán kólúkálukọ gbalẹ̀ rẹ̀ lọ subhanallah ọ̀pọ̀ bá ń lọ rẹpẹtẹ. ọ̀pọ̀ máa ń lọ rẹpẹtẹ tọba adédọ̀ dà sí pé ẹ ẹ ṣe báyìí. òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àwọn sọ pé man ja'alahu amama ẹni tó bá gbé kùránì síwájú pé ntí kùránì bá sọ ló wọ́n máa tẹ̀lé bójíṣẹ́ náà sàrà sílẹ̀ àti sàlàyé rẹ̀ táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí wọ́n lò tí wọ́n fi yege qadahu ila aljanna kùránì ọ̀tọ̀ sọ́nà tí ó fi rálì janna wọ̀ wọ̀mọ̀n jẹ́ ẹlẹ́hu wọ̀rá àhù ẹni tó bá ní rárá bó ṣe wo òun lòun ó tù torí ìfẹ́ ẹnu tàbí ìròrí kan tó yapa sí bójìṣẹ́ náà sàrà ń ṣe tu táwọn sàábẹ́ gbà ní kéwù rọ̀dí ara nù tí wọ́n fi lọ́lẹ̀ kí lójìṣẹ́ náà sàrà sọ ó ní sáàkọ̀hu ilẹ̀ náà kùránì ó ti lọ́pọ̀npọ̀n wọ ná torí tí ọba adẹ́dàá tí ọ̀ràn ni ọ máa sọ ntọ́ba adẹ́dà ọ̀ràn ni ọ máa ṣe ntọ́ba adẹ́dà tí ò sọ ni ọ máa sọ yóò wá sírò látara bẹ́ẹ̀ yóò wá kó lójú ọ̀nà kọ́ba adẹ́dà má jẹ́ àṣìṣọ kọ́má á àṣìrò kọ́má jẹ́ àṣìṣe kọ́fẹsẹ̀ wa lé gbogbo ayé bá ṣe dojúrú tó kọ́lọ́ máa dojú tiwa rú mbẹ̀ kọ́lọ́ jẹ tiwa ọ̀dà mbẹ̀ eléyìí ká sọ sókè lórí àgbékalẹ̀ wípé ká pe inú ilé sí àti ìmúra fún Ramadan ti ń bọ̀ yìí fún gbogbo wa ọkọ tí ò ṣe déédé ìyàwó tí ò ṣe déédé ọmọ tí ò ṣe déédé òbí tí ò ṣe déédé ká tún ra wa tò ká di àtúnbí ká bẹ lọ́hùn lérí ara wa àlẹ́ àkìlù máa ń bá dà bí náà sí ọ̀rẹ́ nítorí rẹ̀ pé ní kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pò lórí ara rẹ̀ ká pera wa sódodo ká tẹ̀lé ká bẹ lọ́hùn ọba fúnra wa kó ṣe nírọ̀rùn fún wa láti tẹ̀lé kó ṣe nírọ̀rùn fún wa láti múlò kọ́ngbà lẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ́ dàlú àláyà káwá máa bẹ̀ ẹ́ kó má ṣe wá lẹ́ni tí Ramadan ó wàá lọ tá a tún wá padà sídìí ìbàjẹ́ tá a ti gbé lẹ́tì tẹ́lẹ̀ torí pé kí ni tí ìdúró déédéé lẹ́yìn Ramadan ò bá sí fún yàn gbogbo ohun tó ṣe nínú Ramadan òfò ni kílẹ̀ nàbí ilá musa sallallahu alaihi wa sallam àti bọ́dà rẹ̀ nígbà wọn bẹ lọ́wọ́n ọba tán kí lọ́ba adẹ́dà sọ fún wa ó ní kọ́dí ujibat da'watukuma gbogbo ń tẹ́ ẹ bẹ lọ́wọ́n lórí ọba adẹ́dà ti gbà pẹ̀lú ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kan kí ni kọ́kọ́rọ́ tó lọ́wọ́n bó fi fi tẹ̀yìn lọ́wọ́ fastaqima ẹ̀dúró déédéé wala tattabi'ani sabila alladhina la ya'lamu ẹ má mọ̀ ní ẹ̀dọ́ lórí ń tọ́da lórí rẹ̀ nkí ọ̀dà ẹ má fún pẹ̀lú bẹ́ẹ̀ ọba adẹ́dà ó kú dẹ̀dẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ tọrọ kọba adẹ́dà ṣe àti gbèrò pé ká ṣe ní ti dáadáa nínú Ramadan kọba adẹ́dà fi rọ̀ á ntí àti ìṣe tá à ń wípé kó yà wá yà. nínú oṣù náà oṣù náà kọ́lá àwọn ọba allah subhanahu wa ta'ala kó lè jìnnà sí wa ní gbogbo ọ̀nà kó wá ṣe wá ní ẹni tí ó di àtúnbí àtúnbí ọkọ àtúnbí aya àtúnbí bàbá àtúnbí ìyá àtúnbí ọmọ àtúnbí ẹrú tó jẹ́ pé ó ń dúró de sàtífíkẹ́ẹ̀tì àlìjánná asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wọ́n ti sọ yára kọlá ẹ̀tì pẹ̀lú àwọn abéèrè tá a bá ní. ok bàbá oníbèrè ń bọ̀. Now, ẹrú kìnnìkan kì í sara wa bọ̀dá ń bẹ lọ́hùn kó jára kó padà wá dára wa. o ní accident ó wá di wàhálà fún kò rí owó tí ó fi tọ́jú ara rẹ̀ owó yẹn ó pọ̀ díẹ̀ kò dẹ̀ pọ̀ gbogbo ẹ̀ gbogbo oníjú bí two hundred and fifty thousand naira lọ ah, christian ọwọ́ wa pé ẹtúrí ọlọ́run ẹran àwọn ṣe kóhun lálàáfíà ìkìlọ̀ tí òjíṣẹ́ lásán àṣàlándẹ̀ fún wa ni wípé ẹ má sọ pé ara yín nìkan lẹ́sìn dáadáa sí tẹmọ̀pẹ́yìn náà lágbòye tẹ́lẹ̀ àrí nínú wa tó yẹ pé òun lè ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà kí ni ìròyìn tó jíṣẹ́ lásán àṣàlándẹ̀ fẹ́ ká gbé sórí ó ní wípé gbogbo ẹ̀dẹ́ èèyàn fámílì ọba adẹ́dàá ni tó bá wà nínú ìnira a sàpá bí ó ṣe kúrò nínú ìnira òun kì í ṣe torí tiẹ̀ but torí títa ni Allah subhanahu wa ta'ala ó sunkún wá bá ọba adẹ́dà true wa kí ọba adẹ́dà kó ṣe ní rọrùn ìgbìyànjú tá a bá lè ṣe kó lọ́wọ́ fi ṣe sábàbí dáadáa. العاقل من بدا بنفسه نعم One by next one. Yeah. Um, yeah, yeah. Now, so, uh, colon. No. Okay, fine, fine. Um, colon. Now, Eh, kọ́lọ́n jẹ́ alẹ́ kọ́ṣe àwọn tó ti ṣáájú wa níbi dáadáa kọ́lọ́n máa ṣe wá ní èrò ẹ̀yìn wọ́n ní gbogbo ohun tí a bá ní gẹ́gẹ́ bá ṣe sọ ẹ jẹ́ bá mi pàfẹ́ yìí. ká fi ran ẹrú ọlọ́run báyìí lọ́wọ́ kọ́lọ́n wá jọ eléyìí tí wọ́n pè wá sí ní dáadáa kọ́lọ́n bá fi ṣe sábàbí eh, kì í ṣe àlàáfíà nìkan but oríire táyà àti tọ̀run fóun àwọn tọ́lọ́wọ́n bá lóun sábàbí náà kọ́lọ́ máa fi dùn ẹnìkọ̀ọ̀kan wa ọkọ̀nà jà bá ń bi tó lé pẹ̀lú bí wọ́n ṣe ń gbà lọ wọ́n ní àwọn tí a tó jọ mọ́ ihun eh, tá a máa ń sábà discuss ní last Sundays which is ọ̀rọ̀ eh, lọ́kọláya ọ̀rọ̀ ètò onúlé báwo ló ṣe tọ́ káṣe lẹ́yìn báwo ló ṣe tọ́ káṣe tọ̀hún tó bá yíwọ́ báyìí báwo lèèyàn ṣe lè ṣàtúnṣe ẹ̀ tán bá gbé wá báyìí ọ̀nà wo lèèyàn lè gbà láti lè yanjú ẹ̀ eh, níbi àjọṣepọ̀ ọkọ àti ìyàwó um, kí a nọwọ́ àwọn tá a bá láwọn béèrè míì tọ́lọ́mọ ní káàyè padà wà a lè padà treat àwọn yẹn but ká fún ti inú ilé ní preference for today but àwọn tó bá ní questions inú ilé one marital two marital marital three marital àbí kò ń sọ̀rọ̀ àwẹ̀ àti sọ̀láàtì four five six sí ìsìnkú àti ń ṣàlùwàlá lọ́wọ́ ló ti ṣẹlẹ̀. <laughs> line number seven bẹ́ẹ̀ni sir. sọ́wọ́n aleykum atúlẹ̀. wa aleykum asalaam tala barakatu. ọlọ́run tí alekun àlàáfíà yìí. àmín. ẹjọ́ nípa ọ̀rọ̀ tí ẹ̀sọ́ ń ṣe pé arábìnrin tó san ọkọ ẹ̀ létí kí ni. tó ṣe kí ni. tó san ọkọ ẹ̀ bẹ́ẹ̀ni. kí ni irú ẹ̀san arábìnrin bẹ́ẹ̀. ẹ̀san rẹ̀. ẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ ẹ gẹ́gẹ́ bí ọkọ kóhun tó ọmọ ṣàdúrà fún kọ́dẹ̀ máa pe àkíyèsí ẹ̀sìn tó bá yé tán pé kò yẹ kóhun ó ṣe báwọn ìṣebóbìnrin yóò bù sẹ́kùn ni ẹ̀bẹ̀ náà ni ọmọ àbẹ̀ tó bá bẹ̀ kọ́ gbẹ̀bẹ̀ ọkàn yẹ pé kọ́kọ́ níbi ń ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ látara pé kí ni pẹ̀lú tó ṣe kí ló fi tán ràn. lọ́dọ̀ bá dẹ́dà ó lè jẹ́ pé sọ́dọ́kọ̀ ó lè jẹ́ pé nǹkan tí ń lò kan tó cherish ló fi ṣe sọ́dọ́kọ̀ fún ẹlòmíì tí ò ní pẹ̀lú àníyàn wípé gbogbo orú nǹkan báyìí kọ́lọ́hún ọba ó bóun ṣoògùn rẹ̀ torí ìbínú àti owú tó gbọngbọn ni ní sábà mọ́ bí bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ba níwájú káwa báyìí ó ti fún ọkọ rẹ̀ létí. naam èkejì ni pé nípa ọ̀rọ̀. wàá lọ náà kí bẹ́ńdẹ́ máa ń kún bẹ́ẹ̀ náà pé wèrè jẹ́ ojú ti ìyàwó rẹ̀ gan lọ. now èkejì ni pé àríyànjiyàn wà lórí pèpele múbàrí. bẹ́ẹ̀ni. àwọn kan ní òṣì mákàbẹ́. kó o pé kò tọ́ súnà. ẹ pé kò sí maka iṣẹ́ rí bọ̀ ṣé pé ó wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ òjíṣẹ́ náà sallallahu ní mímbàrí tó ní pele mẹ́ta ni tàbá rántí hadith tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe àmì àmì àmì ó fẹsẹ̀ lé pèpele àkọ́kọ́ mímbàrí rẹ̀ ó ní ámì ó fẹsẹ̀ lékejì ó ní ámì ó ṣe náà ó ní ámì wọ́n wá ń bi léèrè sọ́lá àlọ́sọ́lá ń pé kí ni túmọ̀ ámì ẹ̀ ó ní Jibril aleyhisselam lọ́ba adẹ́dà rán wa ló ní wọ́n máa ṣàdúà kó jíṣẹ́ náà sàásìlà máa ṣe àmì àkọ́kọ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó bá bá àwọn òbí rẹ̀ tí ò wá rí pẹ́pẹ́ ń fúrú ṣe fún wọn tí yóò fi rí àánú ọba adẹ́dà kí ọba adẹ́dà kó lè jìnnà sí oríire òjíṣẹ́ lásán islam ní àmì ẹnikẹ́ni tí wọ́n bá dá akọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe sallallahu alaihi wa alihi wa sallam tí ó sàṣẹ láti fún ẹ kọba adẹ́dà kó lè jìnnà síkẹ̀ òjíṣẹ́ náà ní àmì ẹnikẹ́ta ẹni tí Ramadan bá láyé pẹ̀lú gbogbo ntọ́ba adẹ́dà láàlẹ̀ láti fi sóríire nu Ramadan ọ wá sún gbàgbéra débi pé oṣù yẹn wá parí kọ̀ọ̀rán ọba adẹ́dà kíkẹ́ ọlọ́run ó jìnnà sí lòun fi ṣe àmì so ó ní pèpèlè ó dẹ̀ kírun lórí rẹ̀. <clears throat> ó kírun lórí rẹ̀ tó bá dé rùkú yóò lọ rùkú lórí rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe sùjádà yóò rìn wá sẹ́yìn yóò wá yóò wá ṣe sùjádà àwọn àfáà kan mú nínú eléyìí wípé tí ìbá ṣe pé ẹ̀ permissibility wà yìí pé a lè kírun níbi tó ga ká fi máa rí gbogbo bí màmú ṣe ń ṣe torí nígbà tó ṣe tán wọ́n ní mo ṣe léyìí ní kẹ́ ẹ fi bá a rí bí mò ń ṣe ń kírun tí ò wà pàmísíbù òjíṣẹ́ lásán àsálẹ̀mù lè fi ṣe example mẹ́sìlẹ̀ lẹ́hàn ká fọwọ́ kan obìnrin olóbìnrin haramu ni torí kí lójíṣẹ́ lásán àsálẹ̀mù sọ ó ní kéèyàn mú òyà kéèyàn tìbọ́ná òyà rin kí wọ́n wá máa fi kóńbù ara èèyàn Ọ rọrùn ju wípé kéèyàn fọwọ́ kan obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí lọ so possible kó ṣiṣẹ́ náà wa fọwọ́ kan obìnrin tí à lẹ́tọ̀ọ́ sí kọ́ sọ pé n tó ń gbà lérò ní kò possible àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ bá àwọn wípé tí ì bá ṣe pé wá wá kan wà níbi báwọn ọ wá fà á. kú o sàbẹ tó ń dẹ̀ ń ṣáájú oorun náà tẹ̀lé gba wọn wá kírun tán ó ní ọ̀ràn tí ni wípé wọ́n máa ń kọ̀ fún wa wípé ká wà níbi tó ga ju tàwọn tá à ń ṣáájú fún lọ sàbẹ yẹn nítorí pé mo rántí náà mo fi tẹ̀lé ọ tó ti yé báyìí nìsín ok a rí nínú àwọn àfáà tí wọ́n mú wípé ẹ̀kọ́ yẹn a kọ́ torí wípé n tó dáa jù ni but kò túmọ̀ sí pé n ò lè ṣe pàápàá jùlọ kí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn imam kí wọ́n fi mọ gbogbo bí imam ṣe ń ṣe ètò ti dáa jù tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ẹ̀rí òní kíkì pẹ̀lẹ́ má wà ń bẹ̀ ìlànà fi ń pariwo ní gbogbo ìgbà wípé kí wọ́n wú eléyìí kù ń bẹ̀. Ah, tíbomi ìgajì lè lọ but bó ṣe lè wù kó flat ní tó dáa jù tí ẹ̀rí wá fún un kọ́mọ̀sì ń bẹ̀ ní tẹ́rì wá fún a ti sọ fún àfa bricklayer kó kó mú cost wá ń dá ìgbà ní láti gbà yín táwa ti ẹ̀ mú cost wá tá a ṣètò tá a sọ fún eh, ẹni tí ọba adẹ́dà ṣe ní sábàbí pé ó fi kọ́ bí pé wá Owore rẹ̀ kọ́ọ̀sì ni engineer ti dúró tí ó wù torí èmi ti fẹ́ ṣe rí tí wọ́n ní ah, bàbá ẹ mú sùúrù ẹ jí ká fi tó létí náà wọ́n lè fi tó létí ó ní kán torí ọlọ́run bá kán fún òní sùúrù díẹ̀ tọ̀ sùúrù yẹn ó ti wá fẹ́ di nǹkan mi báyìí náà thirty seven thousand ẹsẹ̀ ní fifty. wọ́n ní gbogbo tí ó cost ju fifty thousand naira lọ but n táwọn sọnù àwọn ò tún yẹ̀ wò torí mo mọ ẹrú ọlọ́run ọba tó lọ́n fi ṣe sábàbí gbígbé bí kalẹ̀ yóò fẹ́ sáńdáàdì tí a bá gbé kó ń bẹ̀ tí ò ní mú àbùjẹkù wá tí gbogbo ẹ̀ ọ̀nà máa padà so àwọn tí wọ́n ṣe course nísì wọ́n ní roughly bíi fifty thousand naira àtúnpà àwọn míì náà sí i kọ́mọ̀ fi di wípé iṣẹ́ bíi náà nu tí èèyàn bá ń bá irú àwọn báyẹn tayò èèyàn ṣe fínífíní ni tí òfin ní dìbìtì pé <laughs> ẹ kàn ṣe gbogbo ẹ̀ bó tí òfin ní mú àbùkù tàbí bàjẹ́ wa so àwọn engineers kan ti mú cost wá ná àtún àwọn engineers okun náà bí ọ̀rọ̀ health issue náà ni tí Dr. Abdulhakeem Sheko ní bá mú view wá sọ pé tó Dr. Deranti owó ti ewu funfun lórí iṣẹ́ yìí ni yóò dẹ̀ corroborate àní bẹ́ẹ̀ ni lóòótọ́ yóò dẹ̀ tún ṣàlàyé mi tó tún ṣe kínní àfọ̀pẹ́ fún ọba adẹ́dà tí ó fi wọ́n kẹwàá kọ́ máa tí wọ́n bú wa kọ́mọ́dé gbà wọ́n lọ́wọ́ wa nísìn a ní àwọn engineers bá tún consult wọn inshallah al-karim before Ramadan àwọn kankan ṣe pẹ̀lú gbọ́lọ́. now um, láti ọ̀dọ̀ àwọn obìnrin sà. wọ́n ní ǹjẹ́ ó necessary pé kí ìyàwó kó sọ fọ́kọ ẹ̀ kó tó ṣe kó tó dájọ́ kó tó. kó tó karabọ àjọ ó fẹ́ báwọn èèyàn dájọ. ọbẹ̀ ta torí tó bá di wàhálà tán tí <laughs> tó bá di wàhálà tán kó má di wípé ta ló sọ fún. ẹlẹ́kejì wọ́n ní ǹjẹ́ ládàá kankan wà pàtó fún pé téèyàn bá pa ọmọ ńlé. bẹ́ẹ̀ni ìbéèrè ni wípé ṣé ládàá kan wà pàtó tíyàn bá pa ọmọ lé àlùwọ́sàn ìyá wa Aisha rọ̀díàlà àná wọ́n rí tó mú kọ̀pá sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó wá rí wá béèrè lọ́wọ́ rẹ̀ ìyá wa ìwọ lẹ́dún tó lé ìṣe o ó ní mò ń fi ń pa ọmọ lé ah, ọmọ lé kẹ̀ ẹ fi ń pa ọmọ lé kí lọ ọmọ lé ṣe ó ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùlàm ní tá a bá rí kápá. ẹni tó bá rí pa lẹ́ẹ̀kan yóò gba àádọ́rin láàdá seventy ìyẹn seventy láàdá ẹni tó ṣe dáadáa òfin mọ́ níbẹ̀ yẹn ó nítorí pé ńgbà tí wọ́n ju bàbá àgbàgbọ́ anabiwa Ibrahim sallallahu alayhi wa sallam tí wọ́n jù sínú gbogbo àwọn ẹranko yòókù sá. ṣùgbọ́n ọmọ ilé ń fẹ́ ná látara bẹ́ẹ̀ tòjíṣẹ́ náà ìṣe tó ṣeun ibikíbi tá a bá ti rí ká máa pa ó dẹ̀ ní aburú tí máa ń fà mú inú ilé tó pọ̀ gan níbi àwùjọ oríṣiríṣi àrùn tí máa ń cause tó wà establish so ládàá wà fún pípa rẹ̀ health uh, advantage náà dẹ̀ tún wà fún pípa rẹ̀. na ètò kéré jù nínú ládàá yẹn ní seventy iṣẹ́ rẹ̀ nà ọ́ alẹ́ kò bẹ́ẹ̀ ni ó wà lórí rẹ̀ kí yẹn rí palẹ́ kan dọ́rbà dá orí lẹ́yìn ó sọ tó o bá sọ orí rẹ̀ <laughs> kò túmọ̀ sí torí wípé ọba rẹ̀ rẹ̀ sàwà pípa ló ní apá ti paná àgbàládé yìí. torí pé àtẹ lójìṣẹ́ náà sallallahu alaihi wasallam òun bí wọn ládàá wá wẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ kọ́mọ̀ fi dùn wá. wọ́n ní pé kò sí ìfipámúni ṣe ẹ̀sìn kò sí ìfipámúni ṣe ẹ̀sìn. bẹ́ẹ̀ni àlàyé ni àlàyé ni bọ̀dọ̀ ní ètẹ́yìn ó fipámúyàn lé lórí bí irun bí irun ọmọ tó bá ti wọ ọmọ ọdún méje a máa paláṣẹ àti kírun tó bá di mẹ́wàá tí ò bá kírun á yẹ gba sí i ìyàwó tí ò bá kírun á kàn pa lórí irun ọkọ tí ò bá kírun ìyàwó rẹ̀ ó bá fa wàhálà nínú wàhálà tí ó bá fà ní wípé o ò ní súnmọ́ mi o tó bá bà ń lẹ̀ rárá àfa ẹ̀ lọ kírun tọ́ eyín ò ní tí ìpa àwọn nǹkan bá ń bá àwọn ipa wà lórí rẹ̀. ó ti ìyẹn clear bẹ́ẹ̀ yẹn lórí wípé ohun tí ara alẹ́ bá ṣe yálà ìyàwó àbí ọmọ tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó ọrùn ọ̀rọ̀ ọkọ ló wà tí wọ́n dẹ̀ wá sọ pé ah o lè fi pamọ́ mi ṣe súnà. ó lè mú kún fi pamọ́ sí ó lè fipá mọ́ sí. torí kò ní lajú lẹ̀ kí àwọn ohun ọmọ wọná tó fipá mọ́ sí but yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ntí ìbá ti ṣe ọ̀ràn yàn tó jẹ́ wípé àìṣe òmùyàn jáde kúrò nínú ẹ̀fùn yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ó dí wọn pẹ̀lẹ́ wo lèèyàn lè ṣe pẹ̀lú ara létí a ní kó máa. ẹ ó ní àwọn nǹkan kan tó jẹ́ pé ṣíṣe fún kì í ṣọ̀ràn yàn ó wá béèrè á èyí ní kí n ṣe yìí náà kì í ṣọ̀ràn yàn bí súnà yẹn náà tó ní mo ní kó tèmi náà gbọ́ níyànjú lé lórí bí èṣe ṣọ̀ràn yàn so èmi náà ò lè ṣe léyìí. àwọn súnà kan bá ṣe ó máa wàhálà máa wà fún yìí. súnà èèyàn ti jẹ́ àtẹ̀gùn fún ààbò ńlá ni ààbò ńlá ni against gbogbo satanic kì í ṣe pé kéèyàn tó sùn nìkan kéèyàn máa wà ní àwọn àlàlù àlá gbogbo gbà kì í jẹ́ kí àwọn nǹkan burúkú bíi jíìnì kankan yẹn kí wọ́n ráàyè torí pé kí ni ó ti fortify wọ́ọ̀lù dìfẹ́ǹsì ẹ̀ bí ò tiẹ̀ tí ì máa rántí máa ṣàwọn àsìkáàmù ó tiẹ̀ wà ní àlùwàlá yẹn ah, ààbò ńlá ni tó bá wá ń ṣe àkàr eh, wall of defence yẹn yóò wá strong ju yóò wá strong sí gan ibi tó dẹ̀ rọrùn dé kọ́ńtà yẹn ṣe dandan kọ́ yá ti kù sí tọ́ba jẹ́ ayá ti kù sí ọ̀bẹ ta kèjì dandan kọ́ jẹ́ igbe sùrọ̀tì lè kíláàsì àti màá ọ̀bẹ ta tọ́ba jẹ́ yẹn náà ọ̀bẹ ta tó bá ń ṣe la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu huwa yumitu wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in tí ó yóò yà yẹn yóò fún yẹn ní ààbò kó o nínú aburú àwọn àlìjànú àti èèyàn lọ́nà ọgọ́rùn-ún. so gbogbo àwọn nǹkan wọ̀nyí fún ààbò ara wa ni kì í ṣe hisni ni asid fortified fortress ni fún olùgbàgbọ́ òdodo commonwealth torí tí aburú bá ti fẹ́ ṣẹlẹ̀ kí ni kọ́kọ́ máa ń fọwọ́ bà ìgbàgbọ́ tígbàgbọ́ bá rẹ̀ ti bọ́ inna lillahi wa inna ilayhi raji'un. now ibi tí mo lọ ilé. now ara lítà tó ń a lọ àsálátù. tó ń lọ. àsálátù. now tó ń lọ sí alukọ. bẹ́ẹ̀ni. àwa ni pé ok ẹni ká ṣe sùúrù àwa ṣe sùúrù. bẹ́ẹ̀ sùúrù yẹn ẹ̀mí ò gbé ó dà èmi láláṣẹ ẹ má lọ àsálátù mọ́ ọ̀hún ti lọ àsálátù mọ́ ṣùgbọ́n alukọ ah, mi ò lọ́wọ́ kò tó eh, sọ àbọ̀ but gbogbo àti wá ti yá excuse na máa mú wa. ǹjẹ́ tí pressurize you ó máa bí unnecessary ó máa bí kúkú unnecessary issues. ó lè bí kúkú. a kò lè bí kúkú ṣáà. kò lè alhamdulilayi jazakallah khair barakallah fi. tí ó wá lè bí unnecessary ó máa wú oríṣiríṣi nǹkan sílẹ̀ tí àwọn wò pé ah ẹ̀mí mi ò dẹ̀ gbé gbogbo àwọn ọkọ yẹn pé ìyẹ́ ó lé wá decide lọ́kọ̀ pé ok let her be since she has choose let let her be since she has choose that way. rárá tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ onítàn lè kànáà ọ̀rọ̀ wọn gba sùúrù ọ̀rọ̀ wọn gba sùúrù gan ọmọ bẹ́ẹ̀ lọ́n fún un tí ìbẹ́lọ́nba rẹ̀ yẹn bá pọ̀ pàápàá jùlọ ní àsìkò sàárì tàbí nínú sùjádà rẹ̀ àwa ti ṣe tán o wàá kàn gbọ́ lójijì ni halkọ́ yìí tẹ́ ń wí yẹn náà ẹja lọ o àwọn ilẹ̀ à ń dúró de o yóò ṣẹlẹ̀ sórí kéèyàn má fi pé bóyá mo láṣẹ àbí mo lè fọgbọ́n ṣe nìkan ọ̀rọ̀ wọn gba kéèyàn bẹ́lọ̀ tiwọn àtàwọn àtọmọdé tíntínní ni wọ́n fi ṣẹ́ra wọn ọmọdé òṣèré ọkùnkùn sí lọ títí tó bá ló fi wàdùwàdù ṣe lòjíṣẹ́ lára fúlàn fi lo gbólóhùn yẹn ó ní bí ẹfọ́n hà gbígbón ni ọ gbọ́dọ̀ fílẹ̀ láì straighten ṣùgbọ́n tó o bá fi wàdùwàdù straighten rẹ̀ kí ló ní yóò ṣẹlẹ̀ ó ní yóò kàn án so tó wáyé pé àwa wí ni ọmọ wí tẹ́ bá ti bẹ̀rẹ̀ láti aago mẹ́rin ètò ẹ̀ bá ti pò láwùtà aago mẹ́rin yẹn wọ aago méje pẹ̀lú dua àti gbogbo ẹ̀ yóò ṣiṣẹ́ tested ní kí gbogbo ohun tí mò ń sọ yìí and certified. àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sisters tẹ̀ ń rí nísìn tẹ̀ ń wá ń wò wọ́n bí ìgbà tó jẹ́ pé níwájú àwọn sàbí òjíṣẹ́ náà sálàm ni wọ́n ti gba kéwú níbi tí wọ́n dáa dé ẹ̀ mọ ojú tí àwọn ọkọ wọn ti fi winá tí wọ́n ti fi gbé èéfín tí wọ́n ti fi gbọ́ oríṣiríṣi kó tó di pé wọ́n dàbí wọ́n ṣe dà iṣu tó jiná lẹ̀ ń wo ẹ̀ wo bí tẹ́ ti ń koná bọ̀ iná tí ń lẹ ẹsẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ yẹn ẹ̀bẹ̀ lọ́n ti kó fún yín kò kí iṣu náà lè jiná dáadáa. Káàdì náà. السلام عليكم wa الله wa aleykum salaam tula ọkàn. ala ma fún yín lára fìyà. àmì àtẹ̀yìn náà. question tí mo fẹ́ béèrè pé ogun wà ńlẹ̀ ogun àwọn ẹbí àti àwọn ọmọ pàtì kan ni wọ́n sọ pé àwọn fẹ́ pín lágídí pẹ̀lú ìdí igi awárí kan nínú bóyá yàwó àbọ́mọ tó sọ pé rárá o ẹ fi ìsìláàmù pín àmọ́ ọlọ́run ò jí kí titi ẹ borí torí pé wọ́n pọ̀ jù lọ ṣó lè sọ pé mo fún yín rárá tó bá lòun fún wọn ó tún kún wọn àìlágbọ̀yé lọ́wọ́ ṣọ́ọ̀dẹ̀ mọ̀ yí pé iyọ̀ ní owó àti material benefit yẹn iyọ̀ ní ló fi jẹ́ pé sheikh islam ibn Taymiyyah rahimahullah mọ̀tàwáṣá ló fi sọ yí pé tóbi bá jẹ́ kèfèrí gan-an tí a lẹ́tọ̀ sí láti pín ogún rẹ̀ tá a bá ń wò wípé yín tí ó jáde sí àwọn yòókù lọ́wọ́ tí wọ́n jẹ́ kèfèrí yóò ṣọ̀mù ṣọ̀mù débi wípé wọ́n fi terrorize wa ká gba ìpín tiwa ń bẹ̀ láti fi dín terrorism wọn kù to understand sọmọ torí wípé owó ah, tí ó lè ṣe tó lè dálẹ̀ kìí ṣe kékeré á gbà but way out kan tá a lè ṣe ni wípé tó bá jẹ́ pé wọ́n pín nídìí ìṣẹ̀rẹ́ à ṣe ń tá a nípìn yìí ṣòtò àbójúlọ tí ó bá tó kò sí wàhálà tó bá ṣe géèdè rẹ̀ ní tí ò bá tó bá jùlọ òkè òní ká fi ṣe ìsìlá láàrin bọ́yá ẹbí tàbáwọn kan tí wọ́n lágbọ́yé tí a fi ń ta fún yẹn tá a fi kún àgbọ́yé rẹ̀ lọ́wọ́ tóun náà fi lè lẹ́nu ọ̀rọ̀ náà. yàrá kun lọ́kàn. wàá fi ṣùgbọ́n àkùnrin àti. salamu alaikum. wàhálà kùsùràtù. ó ti bọ́ sí àlọ́wọ́ náà. ọlọ́run jẹ́ ká rí ń pẹ́ lórí dáadáa. àmì lórí àmì àtẹ̀yìn náà. ìbéèrè tí mo fẹ́ béèrè sà. àwọn ọmọ ìyá mẹ́rin kan wà. náà wọ́n dẹ̀ unite dáadáa ọkùnrin làwọn mẹ́rẹ̀ẹ̀rin. wọ́n dẹ̀ gbẹ́sìn yìí. wọ́n gbẹ́sìn yìí. na alhamdulilah. wọ́n dẹ̀ máa ń kọ ìbàjẹ́ fúnra wọn. na. àwọn ìyàwó wọn náà wá kọpí ẹ̀. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n jọ máa ń jókòó wọ́n máa ń sọ̀rọ̀. wọ́n máa ń ṣe dáadáa. táwọn bá jókòó wọ́n máa ń ṣe mítìn àwọn náà máa ń kóra wọn jọ àwọn náà máa ń kọ ìbàjẹ́ fúnra wọn abára ẹni tó bá fẹ́ tajà gẹ̀rẹ́ wọn máa ń pè é padà wọ́n wá ìkan nínú wọn ọmọ ẹ̀ wá fẹ́ lọ ṣèyàwó ó fẹ́ ṣe nìka ọkùnrin àbójútó ọkùnrin ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́ lọ sílùú òdì kejì àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá sọ wípé wọ́n wá kóra wọn jọ wọ́n ń dáwó wọ́n náà fẹ́ wọ̀ọ́rú aṣọ kan náà lo ìjáàbù kan náà àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ǹjọ́ lẹ́tọ̀ọ́ sà. ǹjọ́ lẹ́tọ̀ọ́ kọ́ njarí tó takò. bẹ́ẹ̀ni sà lẹ́fẹ́ béèrè. bẹ́ẹ̀ni. kò sí tó takò ń gbàdọ̀ pé kì í ṣe pé wọ́n pọn dandan rẹ̀ léra wọn lórí wọ́n kàn fẹ́ fi kò sí tó burú mẹ́rin. Ẹ̀sákùnlá àhàyà. Sàmàlíkùn àmtùlá. Wàhálíkùn sàlámtùlá. Alájà àdìgbẹ́sà. Àmì lórí dáadáa. Kwẹ́sọ̀n ti tèmi sàn ni pé ẹni tí màmá ẹ̀ ti gbé sílẹ̀ tipẹ́ nígbà wọn sẹ́gun kò tọ́. màmá rẹ̀ gbé lẹ̀ ó lọ lọ́kọ mi. bẹ́ẹ̀ni ìgbà tí ọmọ ẹ̀ wá dàgbà tó lọ́kọ ó fẹ́ mùsùlùmí. ọkùnrin fẹ́ mùsùlùmí lóbìnrin. bẹ́ẹ̀ni obìnrin ni. obìnrin ni ó wá fẹ́ ọkọ tó jẹ́ mùsùlùmí. bàtú fọkọ mùsùlùmí màmá yìí lọ́wọ́ sí i màmá rẹ̀ o. kò lọ́wọ́ sí débi pé ó fẹ́ máa decide lórí wọn ṣùgbọ́n bàbá yẹn ó ní ẹni tó òun fẹ́ kọ́ ọmọ òun fẹ́ nìyẹn. ọfẹ ó ní òun ọfẹ kí ọmọ òun dàbí bó ṣe bí ìyá rẹ̀ ṣe dà. bẹ́ẹ̀ni ọwọ ni kò fẹ́ ẹ lẹ́sìn. bẹ́ẹ̀ni na torí christian màmá. ok christian ni màmá. Eh. ok. kò wá kò fi bẹ́ẹ̀ láìpẹ́ mọ́ ẹ. màmá ọgbà. bẹ́ẹ̀ni. torí pé màmá ò ní òṣùwọ̀n tí bàbá ní lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ni òṣùwọ̀n tí bàbá dẹ̀ ní lọ́wọ́ òun lò òṣùwọ̀n tó péye ìdí tá à ń fi ń là báyìí nígbà míì despite wípé ìyá jẹ́ ẹni tí èṣe mùsùlùmí òṣùwọ̀n lè wà lọ́wọ́ rẹ̀ torí instance wà ìyá èṣe mùsùlùmá ó wá rí ọmọbìnrin kan bí oyin ọmọ ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ jẹ́ muslim muslima gbogbo òṣè sí ọmọbìnrin yẹn á ó wù ó lẹ́kọ̀ọ́ ó ní dáadáa ó lẹ́sìn ó ní ẹ̀ pé ọlọ́run tún fi nǹkan kan ta lọ́rẹ̀ so ẹni tó jẹ́ kiri yóò yìí òun ló wá ọmọ ọ̀rẹ́ rẹ̀ tọrọ mùsùlùmá yìí fún mùsùlùmí míì tọ́jẹ́ pé òun dúró déédéé àwọn òbí dẹ̀ takò wọ́n takò wípé rárá àwọn bójúbójú àwọn oníkíní kan àwọn ọmọ tó fáìn báyìí wọ́n wá lọ ọlọ tó ń bora ó ń torí sí nǹkan kan báyìí àwọn mùsùlùmí ni ẹ ń sọ báwọn ẹni tó dẹ̀ jẹ́ kèfèrí ni sọ wípé ọmọbìnrin tó yẹ irú ọmọkùnrin tẹlẹ́sìn yìí ni. bẹ́ẹ̀ni ọwọ́ di iṣu nínú ànáfà rẹ̀dá mọ́ á dá sí i pé rárá ok màá ṣe bàbá fáwọn méjèèjì ọmọ mi làwọn méjèèjì ọmọbìnrin gbẹ̀sìn yìí ọmọ mi ni bàbá rẹ̀ ló ọmọ rẹ̀ ni lóòótọ́ ọmọkùnrin náà mo ní ah, ọmọ mi lòun náà wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní so ẹ̀jáwọ́ ẹ̀túwálẹ̀ ọ̀nà wa ọ̀pápọ̀ pẹ̀lú tí ẹ jẹ́ ká ṣe bá àwa ṣe máa ń ṣe náà fi yọ̀ǹda. bóyá àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn sísà ń sọ pé ah, ah, ọmọ tó fàìn báyìí ó wá lọ olóòṣìbóra ẹ̀ lójú. àwọn èèyàn ọmọkùnrin náà ń sọ pé ó ṣe jẹ́ pé boríborí lọ́wọ́ fẹ́ lọ́fẹ́. mùsùlùmí ni wọ́n àwọn ni wọ́n dẹ̀ ń ṣe wọ́n wọ́n so ó lè fi sí ẹni side bẹ́ẹ̀ ẹ̀ eh, pé wọ́n jẹ́ christian yẹn kò mí nìyí pé ẹlòmíì lè jẹ́ mùsùlùmí tó jẹ́ pé wọ́n ràn wọ́n ràn yẹn máa but bó ṣe bọ́ sí nísìn alhamdulillah bàbá alágbọ̀ọ́yé ó dẹ̀ fẹ́ kọ́ mọ òun fẹ́ alágbọ̀ọ́yé eh, tí ẹ̀yẹn ní òsẹ̀ ìgbọ́dọ̀ wọn ti tọ́nà ni ọkọ àtìyàwó wọn kíkọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ọmọdé wà láàrin wọn bàbá wọn wí pé òun ọgbọmọ ìyá ní rárá rárá ẹni tó bá lẹ́sìn jù nínú wọn tó jẹ́ wípé ríre àwọn ọmọ yẹn ni ò ní jẹ́ káwọn ọmọ ó dìdàkudà òun ni ọmọ máa dúró lọ́dọ̀ rẹ̀ tó bá yẹ pé ìyá ni fẹ̀níìmà tó bá yẹ pé bàbá ni fẹ̀níìmà kò kí ṣe wípé torí wípé òjíṣẹ́ náà sáà sọ́làm sọ wípé tí ò bá tí ì lọ́kọ kóstódì wà fún ọmọbìnrin bó tó bá ti lọ́kọ bàbá ni ó ní kóstódì bẹ́ẹ̀ ni tí bàbá yẹn bá yanjú torí bàbá tó jíṣẹ́ náà sára islam sọ bàbá dáadáa gbàyùn ni tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n dúró lé lórí wọ́n dẹ̀ mọ tí wọ́n ń ṣe bọ́dọ̀ bàbá pàwọ̀ tó ń wò yí pé òun kàn fẹ́ fi dá lára òun tó ń lò lẹ̀ tó òun fẹ́ gbọ́mọ òun kò lè rí nǹkan kan gbà ṣẹ́ra án. nǹkan tó wá ṣe dẹ̀fà ni pé màmá yẹn wá ń fi ẹ̀tọ́ ọmọ yẹn dùn. ọmọ wo ń bẹ ọmọkùnrin. ọmọbìnrin yẹn. kí tó ní. látara pé bàbá wọn ti kú. ok. nǹkan tó wá wà ní tó jẹ́ ẹ̀tọ́ ọmọ yẹn kọ́ fún. ọmọ yẹn wá ní òfẹ́ kọ màmá òun ní ìyá ẹ̀. ọfẹ́. ọfẹ́ kọ níyà. àṣẹ ló ń exist. dọ́rọ̀ àwọn àfáàwà onínáwó ni láàmà hallẹ́lẹ́hùn mi nílẹ̀ europe ọ̀rọ̀ yẹn ò tí exist kò exist ó kàn yanu ń parí ni ó ń bì ni ó ń bì ni ya rẹ̀ níyà ó rò pé láti tí ìyá nílé òun lórí òun náà nírú láti bẹ́ẹ̀ lórí ìyá òun kò ní kó ṣe pẹ̀lẹ́ màmá bẹ́ẹ̀ kó dẹ̀ bá sọ̀rọ̀ ṣe wá sí fún kó ṣe dáadáa sí um lori question kan tí wọ́n béèrè lẹ́ẹ̀kan sir eh, ṣó túmọ̀ sí pé ẹni tó bá by extension sir ẹni tó bá fẹ́ lòde lápèjúwe eh, ìyàwó wọ jìlbáàbò blue kọ́kọ́ náà wò pé jàlábíà brown mo fẹ́ wọ̀ tẹ́lẹ̀ ǹjẹ́ kí mi náà wọ jàlábíà blue kó jẹ́ much. kọ́ fi ṣe husband and wife. ọkùnrin lè ṣe báyìí. ta sọkùnrin lè ṣe báyìí. Ah, ọyàn dára sa. èmi ìlé ní. ẹ máa ẹ máa ra yẹn brothers. àwọn brothers náà èmi ìlé ní àwọn ìyàwó méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta táwọn jọ fẹ́ lòde ń pé jìlbáàbù kan náà ni kí wọn jọ wọ̀ eh. àwọn míì láàrin ra wọn bóyá ẹ̀gbọ́n àtàbúrò àbí àjọṣepọ̀ pa wọ́n pọ̀ eh. wọ́n lè ní káwọn jọ wọ̀ eh, kọ́lọ̀ kan náà tẹ́ pé òkè òkè àwọn lágbájá lélẹ̀ àwọn èrò lágbájá lè sọ máa ń ṣe kíni ẹ̀dẹ́ pé ó lè jẹ́ kọ́lọ̀ jìlbáàbù kan náà ó lè jẹ́ àwọn ọkọ̀ sáà tó máa fi dá wọn yàtọ̀ so ṣé ó wà permissible bẹ́ẹ̀. mọ́lẹ̀ máa ní àhàbíbi min al-mubahat. ẹni ní ǹjẹ́ ó tọ́ ẹjọ́ bá yí lọlẹ̀ ẹ bá yí ariwo yẹn lọlẹ̀ díẹ̀ jọ. wọ́n ní ìjọ tọ́ fọkùnrin pé kó máa báyàwó ẹ̀ láṣepọ̀ lọ́pọ̀ ọgbà àbí ní gbogbo ọgbà lọ́sàn-án Ramadan. ní ọ̀sán Ramadan. ọ̀sán Ramadan. bẹ́ẹ̀ni. kò lẹ́tọ̀ọ́ sí obìnrin yẹn ò dẹ̀ gbọ́dọ̀ gbà fún. ọkùnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí kò dẹ̀ gbọ́dọ̀ obìnrin yẹn ò dẹ̀ gbà fún. torí nǹkan sọ um, to be intimate with his wife almost or throughout the days in the month of Ramadan. ẹ intimacy ló lè má túmọ̀ sí bíbálòpọ̀. ó ó wọ́n ti specify wọ́n padà sọ ní sexually. pé sísúnmọ́ rárá kò lẹ́tọ̀ọ́ sí ọkùnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí tó bá fẹ́ lágídí kò gbọ́dọ̀ gbà fún bọ́sà uh, nígbà míì torí nature ìyàwó àti àìlè àìníkápá àti kọ àwọn kankan. ọwá ọwá kàǹpá lórí ẹ̀ bẹ́ẹ̀ni so ọkọ wa. ó borí ẹ̀ bẹ́ẹ̀ni débi kókó sí bóyá bẹ́ẹ̀ ṣe. yóò san kàfàrà àti ìyàwó rẹ̀. ok but obìnrin yẹn náà gba àwẹ̀ kan tó dín yẹn. ok so ìyàwó gba àwẹ̀ tí wọ́n fọ̀ọ̀sẹ̀. yóò gba àwẹ̀ tí wọ́n fọ̀ọ̀sẹ̀ yẹn ọkàn gba àwẹ̀ tí òun náà já yẹn yóò san kàfàrà kàfàrà tìyàwó náà ń bẹ lórí rẹ̀ èyí ló ṣe bí ẹ mọ̀ṣúrù nínú ọ̀dọ̀ àwọn afa. Ah. bọ̀sá ṣé ìyàwó yẹn ò lè pariwo síta pé ẹgbà mi ẹgbà mi ó fẹ́. gbogbo tó lè tó pọ́sibù ó lè ṣe ó tún ti kórí burúkú rẹ̀ dé òtò lórí burúkú ni. Eh. ẹgbà mi ò ẹgbà mi ò tó àwọn òbí tó bá di kàráǹgídá àwọn òbí ìyàwó tàbá àwọn òbí ọkọ táwọn òbí ọkọ bá ṣe ló dáa jù kí wọ́n gbà sọ́dọ̀ ní àsìkò Ramadan pé tí wọ́n bá bí ọ̀dà máa bọ̀ ń bí so tó bá di tí Ramadan bá lọ tán kí wọ́n dá nǹkan rẹ̀ padà fún un torí eléyìí òun ní skọ́skọ́ tó ti fẹ́ kọjá tó obìnrin ò gbọ́dọ̀ fi ṣe pé ah, wọ́n ní ká tẹ̀lé aṣọ ọkọ wa. rárá rárá àbí ń fẹ́ bò láti rí. àṣẹ ọkọ tàbáṣẹ olórí tàbáṣe anybody ó wà lábẹ́ òfin ọba adẹ́dá ni Ramadan ọlọ́run ṣe lọ́ràn yẹn fún gbogbo wa obìnrin ọkùnrin tó bá ya wèrè débi wípé kò ná ní ọ̀sán gangan Ramadan òkè ntọ́ bẹ́tà ni wípé ìmọ̀ kí wọ́n sókọ́ kí wọ́n dìtẹ́ẹ̀nì rẹ̀ nínú Ramadan yẹn kí ìyàwó rẹ̀ lè máa lè bóúnjẹ fún un tí Ramadan bá lọ tán torí kọ́mọ́ bá kọ́mọ̀ bá destroy ara rẹ̀ release rẹ̀ fún ìyàwó rẹ̀ pé wèrè rẹ̀ ti ọyọ kó ti sèkìní díẹ̀ làṣẹ kàánà ọmọ jùlọ làṣẹ ẹwà torí ké o kò sí agbára ẹ̀mí pé ó di Ramadan mi ṣe láyé kò sí lọ́wọ́ rẹ̀ abawahid àtàní bó bá tiẹ̀ rí mi ṣe láyé gan o lè tẹ́ràn ilé ìbọ̀rọ̀ ẹ̀ ọ́ rárá kéde pé o fẹ́ batara rẹ jẹ́ nìkan ọ batọmọlàkejì jẹ́ la irú wọn ni ẹ̀wọ̀n wọ́n wà nínú àwọn tí wọn ò ya wèrè wèrè alásán ni wọ́n tí ẹ̀wọ̀n kádé wọn mọ́lẹ̀ tọ́. number four. bàbá yìí. number four. sẹ́kẹ̀ sẹ́kẹ̀ o kó sí. number four. na. ọ̀ ọ̀ àlẹ́ gbèsè. ó mú nọ́mbà ni kí ló ń lọ àwọn ọ̀dọ́. <laughs> bá sọ̀rọ̀ asalaamu aleykum wa aleykum salaam tula. lórí ọ̀rọ̀ yẹn sa. ìgbàtẹ́ ni pé kí wọ́n mú obìnrin lọ sí ilé àwọn ẹbí ọkọ. no ọ̀kan nínú méjèèjì ni. ok wọ́n bá ti mú. tọ́ba wà ní ọ̀dọ̀ àwọn ẹbí ọkọ òun ni ó ń ṣiṣẹ́ tá a fẹ́ jù torí àwọn òbí ọkọ ni wọ́n lè sọ yí pé tí wọ́n bá bí ọ̀dà máa bọ̀ ẹṣẹ wọn mú lọ láàárọ̀ wọn máa dá padà lálẹ́ ni. ọ̀kanú méjèèjì tí wọ́n bá tẹ̀sì mímú lọ láàárọ̀ wọ́n dá padà lálẹ́ tí wọ́n rí effect ẹ̀ tó tó come to our senses. ṣùgbọ́n tọ́mà ok tó bá tì mọ́nú ilé tó sọ yí pé ṣé bí wọ́n ti dá ọ padà wá ọ̀sán kí wọ́n á mú ọ níbí kílẹ̀ tó mọ́ ilẹ̀ wa mọ́ tán ọ wá fẹ́ fọmọ ọlọ́mọ jẹ breakfast ṣe ọ̀nà sand tó o sọmọ eh, pé ewu yẹn kan túnú ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní òkè ọgbọ́n tá a dà sí ni kí wọ́n mú òun gangan kí wọ́n tì má ọ̀dọ̀ tàbí kí wọ́n tì mọ́lé sọ́dà tọ́ba dalẹ̀ wó tulẹ̀ tọ́ba di etí ọba ti mú mọ́sálà tí ó yanjú jù tí òfin ní kó bára rẹ̀ nìkan kọ́ tí òfin ní kó bá ọmọ ọlọ́mọ nìkan kọ́ tí òfin ní kó bára rẹ̀ náà torí ibi tí ọ̀rọ̀ Ramadan dé àwọn sọ́là tábàkà nùsà Bukhari ọmọ tí mu yàn lọ́wọ́ wọ́n máa ń dẹ̀lẹ́kẹ́ nínú Ramadan wípé àsìkò tí mu yàn sí yẹn kí wọ́n sún síwájú díẹ̀ fún kóun náà fi ní fílì Ramadan kí àlùbáríkà Ramadan kó lè bá wà lára rẹ̀ tí wọ́n bá ń fẹ́ máa pariwo débi pé yóò ṣèpín wọ́n wà nǹkan bíi tọ́ẹ̀ wọ́n kò sí wọn níwájú wọ́n máa fi tàn wọ́n kó fi jẹ́ pé kí ni wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú kóraró nínú Ramadan yẹn ju ó ní oṣù lọ tẹ́ máa fi ń ṣe yẹn bá ń fún ọmọ tí ò tí bàlágà ọmọ kékeré tí yìí mú yàn tí wèrè kan tó wá lójijì tó ní ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọmọ kìmọ́lẹ̀ nínú ọ̀sán Ramadan àmọ́ ìpè eléyìí skọ́skọ́ rẹ̀ ti ó ti kọjá borderline gbogbo ọkùnrin náà ló ní skọ́skọ́ lára tó bá ti di irú nǹkan báyìí ṣùgbọ́n pé tẹ̀ńtọ́ á di pé kò rán àti tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ tí a mọ̀ pé tẹ́lẹ̀yìn tí ó ti wà ọba bọ́ọ̀dù. jazakumullahu khairan. Uh, issue of uh, sisters night. sisters night. yes. kí ni jẹ́ báwọn. <laughs> on the eve of wedding wọ́n bá fẹ́ ṣe wedding fún ọmọ. naam àwọn sísà kan kóra wọn jọ ní alẹ́ a night previous to that uh, wedding day. naam no. kálá ṣe sisters night. Now. so ẹ ti sọ fún wa láàyè nígbà kan wípé bídà ni. pé pé bídà ni bídà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó wáyé pé eh, wọ́n ń gbára wọn níyànjú lórí dáadáa àwọn tí wọ́n ti lé experience ń ṣàlàyé fún un láti fi fún un ní mọ̀ràn yóò ṣe lo ilé ọkọ based lórí súnà òjíṣẹ́ lásìlá àṣìlá. ok tọ́dẹ̀ torí ọmọ mi kan ṣe irú ẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí. ó ṣe sisters night. yes ó lọ sí sisters night yẹn. kí ló ń wò tó ìdébẹ̀. ó wá sùn níbẹ̀ ẹ́ kí ló ń wò tó edé bẹ́ẹ̀. ìdí kò tiẹ̀ sọ fún mi ná <laughs> he was travelling from Ìlọrin ó kàn láǹtì lọ sílẹ̀ tọ́ba ti dà báwọn. so èmi wá bàjá ń gbà tó dé pé it should not be like that. rárá n tó lè ṣe ni tó bá fi di pé ọmọ ní virus lára débi pé irú nǹkan bá ń fẹ́ ṣẹlẹ̀ ó tara bọ̀ tí virus yìí ó fi kó ń bẹ̀ ni látara pé kí ni irú àkójọpọ̀ tí wọ́n fẹ́ ṣe wọn ẹ wá tí ó ṣàlàyé fún wọn responsibility rẹ̀ níbi tí ń lọ yìí àwọn tí wọ́n ti ṣe kí wọ́n fi kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n fẹ́ ṣe kí wọ́n fi kẹ́kọ̀ọ́ òun náà tó ń lọ yìí kó fi mọ àwọn ọ̀wọ̀ tí ń bẹ ní orí òun tó o bá ní kó o fi wọ́n lẹ̀ ọmọ gbọ́dọ̀ ni wọ́n ọ̀dẹ̀ lọ fi sẹ́ wọ́n mọ ète oríṣiríṣi obìnrin dẹ̀ tún ni wọ́n gbogbo oríṣiríṣi ète wà tí wọ́n lè lò tí wọ́n yí mọ́ ẹ lọ́wọ́. tó tó bá jẹ́ pé wọ́n wà ń bẹ̀ láti pé kan cancel kan advice. cancel advice eh, ìṣe tí wọ́n dẹ̀ ṣe ibẹ̀ tó àdínà ẹ̀ kò sí nǹkan tó rọrùn. tí wọ́n ṣe ní. pé tí wọ́n ra advice obìnrin tó fẹ́ pẹ̀lú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí nǹkan tó rọrùn pẹ̀lú. mùsùlùmí generally gbogbo ibi tí wọ́n bá ti wà kán gbara wọn nírìnjú lórí dáadáa. Eh. ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ní most of our professional gatherings. naam àwọn professional gatherings wa tá a fẹ́ ṣe meeting. naam. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ meeting wá ní kádìdì ká ka national anthem ká ti wà already seated tẹ́lẹ̀tẹ́lẹ̀ so as a muslim tó ní àgbọ́yé tó dẹ̀ mọ̀ pé ọlọ́ọ̀ba nìkan náà la máa ń dìde fún ṣé ó lè bá wọn ṣe irú nǹkan báyẹn kó náà dìde pẹ̀lú. ẹ̀kọ́ ńlá kan bẹ tí sultan kọ́lọ́run dọ́ọ̀ba kó tó ọkọ̀ máa ṣe tó ṣe níbìkan occasion tí gbogbo ẹ̀ hàn wọ́n dìde wọn ka national anthem ó jókòó rẹ̀ ní ó ń wòran. gbogbo kílọ̀ pẹ̀lú tí a bá ní wọ́n dìde wọn rẹ̀ tí a bá ní kẹ́ dìde kí wọn ka rẹ̀ abilẹ̀ national anthem. Eh. lábẹ́ bẹ́ẹ̀ náà ni pé tí ọ̀rọ̀ kíkí kí àgbàlagbà bẹ́ẹ̀ ni kí àgbàlagbà kó máa bọ̀ kó máa bọ̀ àgbàlagbà kó máa bọ̀ kí ọmọdé kó wá jókòó nílẹ̀ so kágbàlagbà ẹ wá fẹ́ kí ọmọdé sọmọdé yẹn ṣe á wà níjókòó yẹn náà ni tí ó máa kí àgbàlagbà mo máa dìde láti kí àgbàlagbà. kó dìde fún un. kílẹ̀. kó dìde kí ẹjọ́ wà ń lẹ́bù kan náà tó bá jẹ́ pé ó wà ní àgbàlagbà ló wà nílẹ̀ yóò bend àwọn hmm. circumstances bí bending nìyẹn ọmọdé yẹn ó bend lọ bá àgbàlagbà kó á ní sọ yí pé. jazakumullah khair. <laughs> a rí ọ̀pọ̀rọ̀ gbígbé parí lórí ìyẹn pàápàá jùlọ látọ̀ ọmọ ìyá wa Ali Jabata kọ́lọ́mọ bá kó tó ọba àtọ̀sọ́nà kọ́mọ́dé ṣe àwa náà lọ́la. lábala sex education sir. naam ọmọ obìnrin ìdánilẹ́kọ̀ọ́ lórí ìbá ṣepọ̀ ìbálòpọ̀ hmm. ọmọ obìnrin tó jẹ́ pé kò wà expose sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ kó wà nípamọ́ táwọn èèyàn ń gbé hàn nísìn àbọ̀mọ ọkùnrin tó jẹ́ pé kò ọlọ́run sọ kó ń bi àwọn nǹkan yẹn débi pé tí wọ́n bá ti ohun àtobìnrin mọ́ yàrá gan-an a máa òkè bó la ti ṣe kí là máa ṣe ó lè rántí ẹ̀ tí ń bẹ̀rẹ̀ gan-an ṣe ọ̀nà sáà débi pé so. márèjì wa súnmọ́ wọ́n fẹ́ di pé márèjì wa súnmọ́ so irú ìgbésẹ̀ wo lòbí lè gbé nírú àwọn àyè yẹn tí òfin ní di pé ah ìwọ gan ti kẹnubọ kí ní ìjù àbí pé ah òfin ní information tó yẹ so tí òfin ní sí tẹfsir tí òfin ní sí fraud tí òfin ní sí tefrid so lábala ọkùnrin àti lábala obìnrin. gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ àbágbà láàyè pa lè fẹnu sọ adẹ̀ lè fi kọ́yàn á fi kọ́ wọn. bá a ṣe mú ọkọ mọ́lẹ̀ ni bá a ṣe mú aya mọ́lẹ̀ ni torí tó sọ ìké ó serious ju bó ṣe sọ yìí lọ ọkọ láya ó dín dín ọ̀sẹ̀ kan wọn mọ̀ bí wọ́n ṣe ṣe ìgbà tó wá ń wọ ọ̀sẹ̀ kejì ni wọ́n wá pariwo síta wọ́n ṣẹ̀ wá pé ọkọ pé alhamdulillah abẹ́yìn méjèèjì yọ ìwọ ló ṣe lọ́kọ̀ọ́yàwó rẹ̀ wọ́n wá kọ wọ́n dẹ̀ gbẹ̀kọ́ sọ́mọ pé gbogbo irinṣẹ́ tí ó fi kọ́ ọ ló ti wà níwájú rẹ̀ yìí kò nídìí rí kéde ṣe haram nítorí ó dẹ̀ tún gba aládálé lórí ni nǹkan kan wọ́n kọ́ ó alhamdulilayi ó dẹ̀ kọ́ ọmọ so kéé ṣe alẹ́ ṣíṣe òun lójú ọ̀nà tó wà fún mùsùlùmí a máa ń kọ́ ló fi jẹ́ pé pàápàá jùlọ ọmọkùnrin tọ́ba ti ń súnmọ́ àti márì báwọn bóòlà ńgbà tí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà fẹ́ mari kò mọ nípa rẹ̀ though he graduate kò mọ nǹkan nípa rẹ̀ so wa confess ni wa ẹ̀tọ́ rẹ̀ ni ìbáàdà ni tọ́ gbọ́dọ̀ fún kò ní tí ń jẹ ju irun náà lọ àlàyé wá lórí rẹ̀ rẹpẹtẹ ọkọ́kọ́ fẹ́ wò yí pé ah bàbá but nígbà tó lọ sọ́dọ̀ tí àwọn tí wọ́n bí gangan gan tó yẹ pé wọ́n ti súnmọ́ hundred years wọ́n pè jókòó ní pé orí burúkú táwọn èèyàn ń ṣe níta wọ́n láwọn ń ṣe fètò sọ́mọ bíbí fàlà sọ́mọ bíbí máa súnmọ́ ìyàwó ẹni déédéé yẹn má bà wọn ṣorí burúkú yẹn o. súnmọ́yàwó ẹ̀ dáadáa wọ́n wá ń ṣàlàyé fún ó àyànú níyànú wípé àṣàrẹ̀ ẹ̀sìn ní tí wọ́n ti ń kọ́ òun tí mo ní kí ni ìgbádùn ta ní ká jẹun tó dáa ká wọṣọ tó dáa ká dẹ̀ súnmọ́yàwó wa lọ́nà tó àwọn ìgbádùn ta nìyẹn tó bá tún wá mọ àwọn eléyìí ṣe tọ̀ lákò lè máa ro símẹ́ǹtì náà náà. so ọlọ́run torí halali lélẹ́yìn tó bá fẹ́ ká mástà dáadáa ká mástà dáadáa so wọ́n kọ́ dáadáa ó dẹ̀ gbogbo tí èèyàn ó fi ṣe ọkùnrin tí ò fi ní kẹ̀rẹ̀ àwọn sálàfù máa ń kọ́ ń àwọn ọdẹ máa ń kọ́ ọmọ tó bá ti sálámà àti ò àti tí ó máa jẹ ewé tí ó lò gbogbo oríṣiríṣi máa tòun ní ayé pé àwọn ọmọ tí wọn ò tí tó forty wọn ò tí tó fifty wọn wá ń wọ́ọ̀gùn káàkiri nísìn amúlùkọ́rí jìdàn ìkẹrẹ ni ó ti sọ wípé ọ̀gọ̀rọ̀ wọn iná líla àwọn ẹni èlè rọ̀jò ní so ẹ̀kọ́ téèyàn kọ́ dáadáa ni èyí kẹ̀rọ̀ lórí rẹ̀ abúnafilá alimam sheikh islam fi hazal asr abu abdulrahman muhammad nasiruddin alalbani rahimahullah rahmatan wasi'a gbà tí wọ́n kọjá seventy wọ́n láwọn ọmọ bí àwọn èèyàn ṣe máa ń ṣe tí wọ́n fọmọ àwọn lọ lé ẹ̀kọ́ tí wọ́n sọ pé wọ́n ń kẹ́kọ̀ọ́ àtàwọn àtòbìnrin àtọkùnrin yóò máa rúpọ̀ ṣé wọn èé ṣèyàn ni torí déèjì àwọn ṣe tó yìí wọ́n dẹ̀ ti kọjá seventy gbà yẹn àwọn ò fíìlì pa àwọn safe káwọn dúró pẹ̀lú opposite sex over seventy pé àwọn ò save láti dó pẹ̀lú owó lẹ̀ bọ́ọ̀ làwọn eléyìí ṣe ń tẹ́ àwọn shabab wọ́n dẹ̀ máa rúpọ̀ pẹ̀lú àwọn láìṣe láìṣe màláíkà so yàní èèyàn kọ́ mọ dáadáa pé wá ṣiṣẹ́ yìí kò sí ọ̀nà míì tí èèyàn gbà ṣe ju báyìí lọ bó ṣe ṣe bó ṣe ṣe ṣe nì ibi tó yẹ kó wọ̀ ibi tí ò yẹ kó wọ̀ ibi tó yẹ kó ta sí ibi tí ò yẹ kó ta sí. tí òfin ní jẹ́ pé yọ kọjá àlà torí béèrè wa ọkùnrin kò sí nítòsí ọ̀nà ló wà ọ ní bóun bá ṣe ní sílì kíyàwó wọn máa ya ìwòwò rẹ̀ lórí fídíò kan máa fi ránṣẹ́ sóhun eléyìí ìṣara rẹ̀ késojú ọ̀nà wa gbogbo ọ̀nà bí ọba ṣe ṣe ó fi wá bá àbí tí ó wà mú ìyàwó rẹ̀ ní òṣè kéèfé pé n tí ì ṣe ojú ọ̀nà mùsùlùmí ló fi jẹ́ pé oral sex ṣó wà permissible àbí ò wà permissible àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ àrínú àwọn àfáà wọn sọ pé ìgbà tá ààrẹ rí tó kọ́ oral sex wà permissible kí ni oral sex kọkùnrin ọmọ tẹnubọ ìhòòhò ìyàwó rẹ̀ tàbí kí àwọn náà máa tẹnu bọ ihò ọkọ rẹ̀ abu abdulrahman imam nasiruddin al-albani rahimahullah rahmatawasa ni rárá ẹ ṣe mistake o ẹ̀yin àfáàtẹ̀ ń tẹ́ sọ báwọn torí pé kí ni àwọn ẹranko láàmọ̀ tí í ṣe àṣà wọn ni kìí ṣe àṣà mùsùlùmí àdẹ̀mọ́tì tẹ́lẹ̀ nínú ìṣesí àwọn ẹni rẹ̀ tó kọjá lọ ìgbà tó di dípé lúrú ń lúpọ̀ mọ́ ṣàpà làwọn náà fẹ́ máa kọ́ṣẹ́ àwọn wèrè àwọn ẹlẹ́dẹ̀ tó jẹ́ pé wọn ò ní àlá bí wọ́n ṣe máa ṣe satisfy sexual need wọn so a lè bá wọn ṣe tí wọ́n ń ṣe ojú ọ̀nà tí ń bẹ́ ńlẹ̀ tí òjíṣẹ́ náà àtọ́nà ńlá fún wa tọ́nà ń fi ran bá a ṣe ṣe àti exhaust ẹ̀ tán a máa ṣe ntí ọlọ́run ọba ọ̀bà mi di pé kì í ṣara rẹ̀ ibi tí a rí nínú àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n dúró tí wọ́n dúró sínú pé a ah, ìkọjá àlànà pẹ̀lú ìṣesí so gbogbo ọ̀nà tí a lè lò láti fi enjoy ara wa ọba adẹ́dà ti làálẹ̀ ó dẹ̀ ti fi hàn òjíṣẹ́ náà sàlám káfí mọ́ ní àlàyé kọba adẹ́dà kó kun a kó gbàṣe fún wa mọ́mọ́ kó bọ́ tàwa wà dé nígbà tó ti. ẹ sá kun lọ kẹrin sá. àkọ́kọ́ wọ́n ní owó tí ó rí bí tí ń tí ń bọ̀ lọ́rùn látọ̀ kí ló fẹ́ béèrè. wọ́n ní owó tí wọ́n ní kí á dálẹ̀ kan fún ẹni tí ó ní bùkátà ń pé gbogbo owó tí wọ́n rí gbà kò ju seventeen thousand lọ. hello. seventeen. ok. ni wọ́n ní wọ́n tí ì rí gbà nígbà so wọ́n dẹ̀ fẹ́ kówó yẹn rìn díẹ̀ tí ó bá tiẹ̀ lè pé àlè sikó rìn síwájú díẹ̀ ó jẹ́ pé a lè lápá dáadáa lára ẹni yẹn kọ́lọ́mbàjọ́ kó fi wá ṣe sábàbí dáadáa sán ní àwọn tí a máa ń bá gba owó ń gbé kájọ ká túbọ̀ bá gbà á lẹ́ẹ̀kan sí kọ́lọ́ ń lò wá ń sábàbí dáadáa then ẹlẹ́ẹ̀kejì wọ́n ní eh, wọ́n pe wọ́n ní eh, àwọn ará Òjòkòrò ní side Amadiya bus stop wọ́n ní wọ́n pè wá sí ibi ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nìí ehm, lecture méjì ni wọ́n fẹ́ ṣe lecture ẹlẹ́ẹ̀kejì eh, àwọn afáwà ló máa bá wọn bá wa sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ní pọ́fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí òun ni the effect of genes in the society precautions and panacea the effect of genes in the society precautions and panacea uh, ipa tí aljannu tó máa ń uh, ipa tí ihun tí um, ọwọ́ àwọn aljannu tó máa ń bí ní inú àwùjọ àwọn ohun tá a lè fi dènà ọ̀rọ̀ àwọn nǹkan yìí àtàwọn oògùn tíyàn lè fi jàjàbọ́ níbẹ̀ so wọ́n ní láàrin aago mẹ́wàá sí aago mẹ́rin ni wọ́n fẹ́ aago mọ́kànlá sí aago mẹ́rin ni wọ́n fẹ́ ṣe lẹ́kṣọ̀ náà kọ́lọ́mọ́jọ kó ṣe ń rọrùn fún wọn láti débẹ̀ kó dẹ̀ ṣe ní sábàbí dáadáa fún gbogbo àwọn tó bá máa ríbi lọ. ẹlẹ́kẹta ok now um, sir lórí same question tí mo bẹ̀rẹ̀ yẹn sir. sex education. bẹ́ẹ̀ni sir. ok. now a lot of schools wọ́n máa ń or let me say some schools nísìnyí wọ́n ti ń ti bọnú curriculum wọn. bẹ́ẹ̀ni. àwọn míì ń ṣe actively àwọn míì ń ṣe passively. bẹ́ẹ̀ni. now tọ́jà yẹ pé wọ́n ń ṣì í ṣe. bẹ́ẹ̀ni. ló fi jẹ́ pé àwọn òbí mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́. ní nǹkan bíi ten to fifteen years ago circumstances yẹn wá bẹ́ẹ̀. school táwọn máa ń lọ wọ́n bẹ̀rẹ̀ sí í sọrú nǹkan tó jọmọ́ bá wọn bọ̀tí nǹkan tó wá pàtàkì kéèyàn má jẹ́ kí bàríà wà pẹ̀lú ọmọ èèyàn àtèèyàn tí ó fi jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá kọ́ wọn níta tàbí tí wọ́n kọ́ wọn ní skul káwọn ọmọ mọ́ kunu pé ah, bàbá màmá wọ́n sọ báyìí fún skul wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kó fi lè mọ ibi tóun ó ti kọ́ mi láti check evil làṣẹ tíṣà tó ń kọ́ wọn àmọ̀ pé wọ́n pè yàn ní wèrè ẹ̀ ní ìrànjú kí ni trademark wèrè tẹ́lẹ̀ náà kí wọ́n ṣe mùsùlùmí so ó ń kọjá àlà ní bó ṣe ń sọ̀rọ̀ so àwọn alápè àwọn ọmọ wípé rárá sórí ní ti ń sọ báyẹn tí wọ́n mọ̀ pé kèsì rí lòun wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n bá wọn dá sí kò é ntọ́sọ yẹn ò rí bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ báyìí kùránì sọ báyìí báyìí báyìí báyìí ni bẹ́ẹ̀ yẹn ṣe ṣe nì so tí ọba ti dàgbà tó ti di wípé o lọlé oníyàwó tàbí o lọlé ọkọ tàbí o ṣe kíní bó ṣe ṣe ní bó ṣe ṣe ní ní nǹkan kan bá ń bá wọn oríṣiríṣi bá wọn bẹ́ẹ̀ àlàní fún ẹni tí ì ṣe ẹlẹ́tọ́ èèyàn ó ṣe gbogbo àwọn àlàyé yẹn fún un tọ́mọ ó fi mọ̀ wípé ẹ̀sìn òun ò ṣàìdásí tí ń bẹ́ńlẹ̀ yìí tí ẹni tí ń kọ́ àwọn bá ya wèrè káwọn mọ gbà ó ní téèyàn máa gbà mọ lọ́wọ́ wèrè alhamdulilayi ó dẹ̀ wúlò àwọn ọmọ mọ àwọn tí wọ́n jẹ́ maharamat wọ́n mọ tó ń táwọn lẹ́tọ̀ọ́ sí wọ́n mọ ibi tí kìnnì ló débi pé nígbà yẹn wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wo tẹlifíṣàn nulẹ̀ tíjọba ti di pé wọ́n ń gbé ìgbépekúgbe sí àwọn kéèké ni wọ́n lọ bẹ̀rẹ̀ pé àbọ̀ àwọn àwọn èwèrè yìí wọ́n fẹ́ dalé wa àwọn fúnra wọn ni wọ́n pa so ọ ọbíríngì ọmọ full time job ni àtìyá àti bàbá kíyè bàbá má sọ yìí pé torí pé òun ti ń pèsè ntí wọ́n jẹ tí wọ́n mu yọ àká ọrọ yọ máa mọ́nítọ̀ gbogbo ẹ̀ kí ni bẹ́ẹ̀mẹ̀ gbọ́ kó tó di wípé ọ̀rọ̀ mi jìnnà láburú bí ó ṣe tètè check-in tí nǹkan ò fi ní dojúrú yẹn dáadáa làwọn rò pa àwọn ń but wọ́n lè kọ́ ẹ̀kọ́ ni láti àdọ̀ àwọn free society society mùsùlùmí ò dẹ̀ free is regulated by Allah and it's sunnah of the prophet sallallahu alaihi wa sallam ó ní àlàmọ́ nígbà bá fi lè discuss nínú kutubu fiqh nípa ọ̀rọ̀ haid ọ̀rọ̀ nípa bó ṣe ń wá bó la ṣe fẹ́ ṣe sí gbàlágà tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tí ó ṣe surreptitiously mùsùlùmí ti factor rẹ̀ in ti ń ṣe lálàyé níwọ̀ntúnwọ̀nsì tó yẹ pé tó bá ti di pé ìlọsílẹ̀ ọkọ ń súnmọ́ tàbí ìfẹ́ àwọn ń súnmọ́ àmọ́ bá ṣe pè wọ́n jókòó tá a ṣe àwọn àlàyé fún wọn tí wọn ò fi ní ṣìṣe èèyàn gbọ́dọ̀ wà very careful ní tí wọ́n ń kọ́ wọn ní àwọn schools now jazakumullahu khair. plant. so ahsanallahu ilayka ya sheikh. and fragment. sa question mi ni pé. kí ni sọ̀rọ̀ sókè dáadáa o. kí ni islam tí ó sọ lórí artificial insemination àti. kí ni túmọ̀ artificial insemination. òun ni kí wọ́n ó gbé kí obìnrin bóyá ó mú spam ọkùnrin ọkùnrin wo. ibi tí ìṣòwò wà nìyẹn ni ah. pé wọ́n sẹ́ndì à ń discuss ìrònú mọ́ṣáláṣí wa ni wọ́n sẹ́ndì nǹkan kan yóò ní social media. kó lè rọ̀ ẹ́ lọ́rùn kó lè rọ̀ ẹ́ lọ́rùn gbé fún Dr. Dárántí. kí ni artificial insemination ọ̀nà wo ló pín sí artificial insemination ni process tó yẹ pé ọkùnrin àtobìnrin wọ́n fi ń conceive outside the natural process tí ọlọ́run kádàrá pé ká máa fi bára wa lò. bóyá tí infertility tó bá happen tí obìnrin ò bá rí ọmọ bí so tí wọn àdẹ̀ lè conceive by virtue pé wọ́n bára wọn lò pọ̀ so wọ́n á wá lọ mú àtọ̀ ọkùnrin. ọkọ ọkọ tiẹ̀ àmọ́ ọkọ wọn á ti obìnrin náà so wọn a dapọ pọ̀ ní laboratory so tó bá á dà pọ̀ tán tó tó wá di ọmọ wọn a kọ́tù ẹ̀ tó yẹ pé ó ti máa gò gẹ bí ọmọ wọn a tẹ̀ wá installment bẹ́ẹ̀ ni wọn á tẹ̀ wá wọn á tẹ̀ wá wọn á tẹ̀ wá install ẹ̀ sínú yóò máa dàgbà nínú rẹ̀ tí ó fi bí eyín islam lọ́wọ́ sí gbogbo yòókù islam lọ́wọ́ sí. tó ti yọ tó ti yọ ìyàwó bọ́yá tíbù rẹ̀ máa ń block ibi tí àtọ̀ máa ń gbà tó fi máa ń lọ fertilize ẹ́ẹ̀gì obìnrin tí ó fìdí wá pé yọ́lọ̀ sẹ́tù sílé ọmọ tí ó fi máa dàgbà tí ó fi máa dàgbà tí ó fi wá dé level tí ó fi bí ó block. wọ́n gbìyànjú lórí ẹ̀ kò ìwé àtàwọn báńbáńbá lọ wọ́n á wò pé ok nínú ẹ̀kọ́ tí ọba adẹ́dà kọ́ wa nísìn àwọn doctors wa wò pé ẹ́ẹ̀gì hmm, yẹn a lè mú atọ ọkọ rẹ̀ náà a lè dà sí à ń gbé fertilization yẹn ó fi ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tó ti ń ṣe bí ẹ ń dàgbà díẹ̀díẹ̀ á wà dá padà sílé ọmọ ọmọbìnrin yẹn ibi tó ti yẹ kó ti dàgbà náà nù tí yẹn wọ́n kàn kọ́tsọ̀ rẹ̀ ni wípé káwọn fi mọ́nítọ̀ rẹ̀ náà kí àjọṣepọ̀ fi wà wọ́n á padà síbẹ̀ ibẹ̀ ló ti wá dàgbà títí títí tọmọbìnrin yẹn fi bí sọmọ yìí pé tube ló block tube tó block nísìnyí àti bypass ẹ̀ tọ̀ eyín ò ní àwọn àǹfààní tọ̀ ó jọ ṣùgbọ́n àtọ̀ alátọ̀ pẹ̀lẹ́yìn ẹlẹ́yìn tí ìbá ṣe sì náà kí tún ni. so. torí ní mọ́tọ́lásí lánàá. mùsùlùmí má dá wa padà sẹ́yìn. ok question mi ọ̀dà bisimilá bisimilá. ó ti yé jazakumullah. ọ̀tún eh, eh, eh, fẹ́ mọ̀ sí lẹ́kítọ̀ mi bí àwọn tí wọ́n láwọn ń ṣe jíìn gbà kan ní tí wọ́n láwọn fẹ́ wá rí wa ní alcohol àwọn fẹ́ ṣe àwọn professional jíìn gbanisha ọ̀sàgbọ̀n pa wọn ọ̀rọ̀ jíìn ò ṣe jíìn ṣó rújú nínú umar àti àwọn èèyàn àtàlìjànú òun ni ọba adẹ́dà rán òjíṣẹ́ lásìlá àlọ́sílám sí ṣé wọ́n lọ́lá tó wa ni tí wọ́n bá lọ́lá tó wa wọn ò rán òjíṣẹ́ ńlá nínú wọn ànábì náà ni wọ́n tẹ̀lé ọlọ́run fún àwọn ní nǹkan mèremère lóòótọ́ láwọn agbára kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lágbára tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn alhamdulillah òjíṣẹ́ lásìlá àlọ́sílám ara wa ló ti wá. tó bá sì di pé èèyàn ń yẹpẹrẹ ara rẹ tàbí ó lè má jẹ́ pé yẹpẹrẹ ara rẹ ń gbà mí àdánwò dé ó lè jádánwò àlìjànú wa kọlù débi wípé ó wá ń ṣe wọ́nranwọ̀nran kìí ṣe tó jẹ́ tuntun nínú ọmọ kò rújú ó ní bójì ṣe lásán ṣe fi ṣe àwọn àfáànù adẹ̀rí àlàyé tí wọ́n ṣe lórí rẹ̀ wọ́n sì wá rí pé káwọn kan wá sọ pé professional làwọn àwọn máa ń bá wọn sọ̀rọ̀ àwọn máa ń ṣe kínní báyìí lálìjẹ̀nu ṣe rí òjíṣẹ́ náírà àṣálàmù ò rí àlìjẹ̀nu sójú pé báyìí ló ṣe rí tẹ́ jáde láyé ṣé ń tọ́lọ́wọ́n ọba òṣèfọ́jíṣẹ́ náírà àṣálàmù ni wọ́n wá ṣe fún wọn tó ti yé láì nísìn tí wọ́n sọra wọn di expert lórí rẹ̀ tó yìí ṣe lára sílẹ̀ di fún wa pé wípé a ah, ayatul kursi àwọn àlìjẹ̀nú gangan ni wọ́n sọ pé tí wọ́n bá ti ń kà ọmọ ni àwọn lára àwọn èso wọn bí tí wọ́n bá ti ń kà àbí bẹ́ẹ̀ kọ́ ilé tá a bá ti ka bẹ́kọ̀rọ̀ àlìjẹ̀nú ò ní dúró ń bẹ̀ yóò lé wọn jáde ni gbogbo wàtá máa ti ń ka Suratul Ikhlas àti ma'uzatan tó bá lè dà fún òjìṣẹ́ náírà pé kó fún wa tá máa ṣe rẹpẹtẹ ọba adẹ́ẹ̀dẹ́ ò ní jẹ́ kí wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè kẹ̀rẹ̀ kí ìgànnà rẹ̀ ọ́ lanu kí aláàmù àlìjànú ó wọ̀ tọrọ bá ti dà báyìí sísítẹ́ẹ̀mù wo la lò tá lè dànù tí òfin ní padà wá mọ́ tá wá dí ìgànnà wa tó lanu yẹn tí ẹ ṣàlìjànú nìkan àti gbogbo àwọn ọrùn kan báyìí tí wọn fi ní ìwọ ó ní alistiqama àdàdí ni Allah subhanahu wa ta'ala kò sójú ọ̀nà mi kò wá sí ń téèyàn fi ṣoògùn wọn nǹkan méjì kéènì ààwẹ̀ àti Quran torí pé kí ni ìfebi panu yóò máa lé wọn jáde kúrò lára ìmọ̀ ka Quran yóò máa ṣe kí ni yóò máa fà wọ́n kúrò simple and vivid so kò lè dún gbogbo tí àwọn èèyàn wá halẹ̀ mọ́ rẹpẹtẹ yìí àti pé ìkọlẹ̀ ẹ sọ ma wípé ẹni tó rí bá ti ń fọ́ tó bá ti lo dolometa bíi tàbí paracetamol ó ti wò pé tó ń bá ti lò tán kò ní ìdí pé kó òun tuntun lò mọ́ làá ìwọ tí gànà rẹ bá lanu débi wípé ó wá lo nǹkan tó fi lé jáde ó ò ní ìgbà láàyè kó padà wá mọ́ nítorí tó bá padà wá yóò fẹ́ mọ́ ró yóò fẹ́ mọ́ ró arọ́mọ ẹ̀yà <laughs> táfòd ni wọ́n rò pé ó ń ṣe wọ́n gbogbo táfòd kò lọ ó fẹ́ di wípé ó ń ṣe wọ́nranwọ̀nra wọ́n ní kó máa ka àwọn suwar àti àwọn àyàtì yẹn kọ́dọ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa alhamdulilayi bó ṣe ń ṣe ó rí tálìjẹ̀nù jáde lára òun bá nǹkan kan jáde kúrò lára rẹ̀ ara rẹ̀ dẹ̀ firi dáadáa <laughs> àìmọ̀kan wá ṣe kí láìmọ̀kan tó ṣe ó ní sóun lè wá òun ti firi báyìí wọ́n ní firi pé kíni àfikáàrù yẹn ṣó ó tún ní ìdí kóun ó tún ṣe mọ́ ni ṣé máa béèrè wípé ó yẹ kéèyàn tún ṣe àfikáàrù mọ́ wọ́n dẹ̀ dá lóhùn wípé má ṣe é. ṣebí wọ́n lọ fààyè lẹ̀ tílé rẹ̀ fi tí ara rẹ̀ fi di ilé fún àlìjànú fílẹ̀ kọ́ máa gbé bẹ̀. so ó wá ń ṣe lemọ́lemọ́ látara pé ń ṣe lemọ́lemọ́ ẹ̀ ó ti jọ ọdún márùn-ún lọ ní sí kò tí ní crisis mi. níjọ́ tó rò yìí pé bóyá òun tiẹ̀ ti free ló rí fìrí fìrí wo lórí ó ní wọ́n ń kírun mọ́lẹ̀ lójú oorun <laughs> wọ́n kì í mọ́lẹ̀ lójú oorun mọ́ ni ah, ọ̀rọ̀ rẹ̀ yà ẹ̀ eré bíi pé wọ́n rí ọkì mọ́lẹ̀ lójú oorun ọjà mójútó ra rẹ̀ má fara lẹ̀ o ọ̀ṣàlùwàlá ó túmọ̀ sí pé ọ̀ṣàlùwàlá kó tó sùn ó dájú pé kò ṣàlùwàlá kó tó sùn ó dájú pé kò ṣe àwọn àkáàrù tó jíṣẹ́ lára ní ká ṣe kó tó sùn ṣẹ́bí wa ni wọ́n fún ọ lóògùn wọ́n ní bó ṣe lò wá mú òfi sínú kóló òòlò àrùn náà ń bọ ọjà ọwá ń pariwo àá ọyẹ kí wọ́n yọ igi sí ọ ni wọ́n gbé gi ni náà ló fi jẹ́ pé tó bá ti dé sí wọn igi náà wọ́n máa ń fún wọn nígbà wọ́n bá nà wọ́n ní igi dáadáa fún wọn ń pàṣà àjàn ló ti bẹ̀ bọ́ ló ti bẹ̀ bọ́ síta wàhálà ni ọba rẹ̀ láti fún wa pé àfẹn ò bá lò lókù alhamdulillah <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé aago méjì àbọ̀ lóru ló yọ ọgbọ́ ẹ̀pọ̀ pákọ̀ ìmọ̀ ta ní pèmí ó ní wọ́n tún ti dé mo nígbà ṣé kí wọ́n bọ̀ ní láì wọ́n bá ń lẹ́yìn àbọ̀ mọ́ distance yẹn kí ló ṣẹlẹ̀ ohun ọ̀ràn tí ṣàlùwàlá mọ́ lọ ṣàlùwàlá rẹ̀ àbí káà tó jíjẹ nọ́mbà àtọ́làm tó ní ká ṣe òun kọ́ wá ṣe ó lẹ̀ ṣe ó sùn débi pé ó fẹ́ mí sàṣùbà mo ní ah tó bá yẹ pé nǹkan kan wà tí a lè fi ṣe oògùn tó ń ṣe wá láyé yàtọ̀ sí ń bá fi ìgbẹ̀yìn àwọn ànẹ́bí pọ́tó ìgbẹ̀yìn kò sí nǹkan kan padà sí tí ọba adẹ́dà fi ran kọ́lọ́wọ́n ó ṣe nírọ̀rùn fún wa ló ń bí ọ̀rọ̀ wọ ọlọ́run ọba fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo tẹ̀lé torí ọ̀tọ̀ ní kéèyàn mà ọ̀tọ̀ ní abẹ́ntàmọ́ lódodo táwọn èèyàn tẹ̀lé fi ń tẹ́ èso dodo hàn á ní rọ́ọ̀pẹ́ irọ́ lélẹ̀ nígbàtọ̀ bá mú kìíní lọ́wọ́ dání kìíní ló ní oṣe kìíní kìíní ló ní oṣe kìíní irọ́ ní gbogbo ẹ̀ wọ́n máa gbé nǹkan wọ́n máa sọ̀kalẹ̀ fúnra wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n máa pọ́n ní kíní àwọn ẹ̀yà òun kíní kan wọ́n ní kíní kíní ló ṣe kíní kíní. wọn náà kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi al-ard man dha alladhi yashfa'u 'indahu wasi'a kursiyuhu samawati wal ard wala yahuduhu hibzuhuma wa huwa al-ali al-azim tàbí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq à ń gbébì kan rí ká má ti kílẹ̀ má ti ìṣúra yìí bá kèké ṣe ń gbogbo ẹ̀ ń gbogbo ẹ̀ àwọn ọmọ àmọ́ wò mí báyìí mo ní ẹ àti sanwó ilé ó kéré tán po àálọ́dún kan bí ó kéré tán po bí gbogbo wa ṣe ń wò mí ìrìn ẹ̀ṣẹ̀ ń wò mí mo ní so nítorí náà sẹ́mi pé mi èsì lé ń gbà mí mo ní bẹ́ẹ̀ ni ta lọ́fẹ́ káàkiri ó tà wọ́n ní àhóṣìlá bàbá ta lọ́fẹ́ kéjì ọ̀sán òjẹ́ wọ́n ní ẹ̀ẹ́ mo ní tọ́ àhóṣì bí kalimati láì tààmátì min sharri ma khalaqa ẹ máa kún fún àtọ́rí pé kéré àtàgbàlagbà subhanallah alhamdulillah ala ni'mati islam islam ni'ma wọ́n máa wọ́n máa báyìí wọ́n rédíò tí wọ́n ti tẹ̀mọ́lẹ̀ tó ti kú wọ́n mọ̀ gbà táwọn tẹ̀mọ́lẹ̀ ṣáà ìmọ̀ akeke ni wọ́n fẹ́ ṣàlùwọ̀ láńtà àwọn ẹlẹ́jọ́ mi tó ń sọ báyìí wọ́n ní àwọn Bam lọ so ìpayà méjì ọba adẹ́dà kèé fi sí ara ẹrú rẹ̀ kọ́páyà ọlọ́run ọba kó tún máa páyà nǹkan ni. Ah. sọ̀hánàlá èyí ò ti di ṣírìkù nù kọ́ba adẹ́dà kó ṣe é nírọ̀rùn fún wa kó jẹ́ pé òun nìkan lápáyà òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám nìkan dẹ̀ látẹ̀lé ní bá a ṣe páyà rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní ṣíṣe tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà àti ká fi jọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé inshallah next time call bóòlù jíṣẹ́ ńlá ti gbà àwẹ̀ sallallahu alaihi wasallam àti wò bóòlù ṣe ṣàlùwàlá bóòlù ṣe kírun àdẹ̀sọ yìí pé bí irun bá ṣe jọ tiẹ̀ sí lọ́lọ́run ọba ó ṣe gbà sí bá bá ṣe jọ tiẹ̀ sí náà lọ́lọ́run ọba ó ṣe gbà kọ́lọ́run ṣọ́ àjíjọ́ mẹ́jọ lọ bóòlù ṣe gba Ramadan bóò ní ṣeéṣe kọ́lọ́run ọba kọ́mọ́dàlú aláyà kọjá bá níbi tó lérè kó jẹ́ kí kọ́ṣọ́ ẹ̀mí wa tayọ Ramadan ti ń